الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني كيس جاء الأحد ní ìtọ́jọ́ ìjọ kẹtàlélógún nínú oṣù sọ́fà ìjọba fourteen forty two tó ṣe déédéé ìjọ kọkànlá nínú oṣù tóba ìlàdé twenty twenty láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ Jalsatul Basira ilé ìtòsí pé yóò wáyé lónìí láti nà tẹ̀rọ الإمام مالك رحمه الله أتدي بباب ما جاء في القبلة انتوا نقوى قبلة إبتا ما دجوكو من صلاة وني حدثني يحيى عن مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر أنه قال بينما الناس بقبى في صلاة الصبح إذ جاءهم آت فقال إن رسول الله صلى الله عليه وآله وسلم قد أنزل عليه الليل قرآن وقد أمر أن يستقبل الكعبة فاستقبلوها وكانت وجوههم إلى الشام فاستداروا إلى الكعبة إبواي انصفوا عنك القبلة كان قدسي تبكس الصلاة مالك رحمة الله عليه أقبالته عبد الله ابن عمر رضي الله عنهما أني بينما الناس بقبى يتوقع يواني قبى قبى إذا لا النبي صلى الله عليه وسلم فوق مثل سنين òbí kọ́kọ́ ṣe hijira wá المدينه مثل mẹsàlásì ń ilé ìtàmì sí Masjid Quba mẹsàlásì yìí ọ̀kan nínú àwọn àyè tó lọ́lá ńlá tó yẹ kí mùsùlùmí kọ́ bẹ́ẹ̀ wò tó bá lọ sí Al-Madina ni nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam ó fi hàn wá pé gbogbo ẹni tó bá fi lè fè mára láti lé tó sàlù láti lé tó wá lọ sí Masjid Quba nítorí àti lọ́ọ́ ṣe sọ̀láàtì ń bẹ̀. tọ́wọ́ á ṣe sọ̀láàtì ní mọ́tíláṣí tá a wí yìí. ọlọ́run ọbọ̀ fún nítàn ní ládàá ọmọrà ẹ sì mọ̀ pé kéré jù ẹ̀yìn máa ti ṣe rákà méjì láti ti ṣe sọ́lẹ̀ sọ́lá ńlá ti ń bẹ fún kéèyàn lọ sí mẹ́tíláṣí kùbánì. ṣùgbọ́n abdullahi bin umar níbí wọn ní baynama an-nasu bi Quba fi salati as-subh láàrin ìgbà táwọn èèyàn ń bẹ ní Quba ebi dáńtẹ́ ṣe salati as-subh lásùbà kò fi hàn wá wípé báyà nu mọ́tíláṣí ni wọ́n wà ìyẹn mọ́tíláṣí tá nàbì ti kọ́ síbẹ̀ kò sì fi hàn wá wípé kìí ṣe inú mọ́ṣáláṣí ètò súnmọ́ jù ní kọjá mọ́ṣáláṣí kóbá nítorí pé àmọ́ mọ àwọn èèyàn láyé ànábì sallallahu alaihi wa sallam pé kí wọ́n jẹ́ ni tó ṣe pé wọ́n kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ fún wọn kó wọ́n pa mọ́ṣáláṣí yẹn láàyò kó wọ́n máa ṣe sọ̀láàtì nínú rẹ̀ kó wá jẹ́ kó bómi tó yàtọ̀ sí mọ́ṣáláṣí wọ́n ti máa tò ṣe sọ̀láàtì bó tilẹ̀ jẹ́ pé nínú ìtọ́nà ti mú kí àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam kó yàtọ̀ sáwọn àjọ tó ti síwájú òun náà ni ìdánilẹ́bí sallallahu alaihi wasallam sọ nígbà tó sọ pé u'titu khamsan lam yu'tahunna nabiyyun qabli ọlọ́wọ́n bá fún mi láwọn nǹkan márùn kan tó ṣe pé ọlọ́wọ́n bá òfin ànábì mi ìṣáájú tèmi nínú وتربتها طهورا ọlọ́run ṣe gbogbo lẹ̀ fún mi ní mọ́ṣáláṣí ìpẹ́ rẹ̀ náà tó sì máa tó lè ṣe nǹkan mí ní tọ́mà eléyìí gbogbo ibi tí sọ̀lá ti bá ti bá wa ibẹ̀ náà ní mọ́ṣáláṣí wa kọ́sàmọ́ ti jẹ́ ọ̀kan nínú àwọn àyè tí ò ti tọ́ pé ká ṣe sọ̀lá nínú ẹ̀ gẹ́gẹ́ bí orí àkìtàn tàbí àbí ibi tí wọ́n ti ń pẹran àbí ibi tí wọ́n ti ń ṣẹ̀gbin àyìnàmà adrakat rajulan min ummati as-salatu fatamma masjidu ibikíbi tí sọláàtì bá ti bẹ́ nìkan nínú àlùmọ́ mi mọ́sálásí rẹ̀ nù. tòun bá tó sọ pé láàrin ìgbà táwọn èèyàn kan ṣe àṣùbà lọ́wọ́. ìní ìròyìn tí wàá bá wọn kò sọ pé nínú mọ́sálásí ṣùgbọ́n aláì jọ̀hún lẹ́yìn ìgbà dáná jù sallallahu alaihi wasallam tó ti kọ́ mọ́sálásí kò báyìí tó máa sọ pé àwọn èèyàn ti sọ láti ní kò bá nǹkan tó súnmọ́ jù náà ní kọjá pé nínú mọ́sálásí táwọn ẹbí ti kọ́ yẹn láàrin ìgbà táwọn èèyàn ṣe àṣùbà nínú mọ́sálásí idh ja'ahum atin lẹ́nìkan bá wá bá wọn ọba wọn lórí pé wọ́n ń ṣe sọ̀láàtì yẹn lọ́wọ́ فقال إن رسول الله صلى الله عليه وسلم قد أنزل عليه الليلة القرآن ليلة قرآن أني النبي صلى الله عليه وسلم wọ́n ti sọ alukur'ani kalẹ̀ fún lóru yìí ti sọ alukur'ani kalẹ̀ fún lóru yìí wàkàdù umira ayé tẹ́kpẹ̀lẹ̀ nínú alukur'ani tó lọ́n ti sọ kalẹ̀ fún yìí ọlọ́run ti pa ànábì sallallahu alaihi wasallam láṣẹ wípé kàábà ni kó máa dojú kọ. tastaqbaluha gbígbọ́ táwọn èèyàn náà gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n bá di pé wọ́n dojú kọ kàábà. wa kanat wujuhuhum ila Sham tẹ́lẹ̀ Sham ni wọ́n dojú kọ tẹ́lẹ̀ fastadaru ila al wọ́n wá yípo kọjú sí kàábà ẹgbẹ́ wa yìí ó ń tọ́ka sí nǹkan tó pọ̀ nínú àwọn nǹkan tó ń tọ́ka sí òun náà ní pé àwọn mùsùlùmí níbikíbi tí wọ́n bá wà láyé ànábì wa sallallahu alayhi wa alihi wọ́n á máa ti sọ̀lẹ́ẹ̀tì wọn ní jàmá níbikíbi táwọn mùsùlùmí bá wà wọ́n á máa ti sọ̀lẹ́ẹ̀tì wọn ní jàmá wọn ò jẹ́ni tó ṣe wípé ilé iná ni wọ́n máa ń lẹ́kì ma láti ṣe sọ̀lẹ́ nítorí pé Ibn Umar ni baynama an-nasu bi Quba fi salati as-subh wọ́n túmọ̀ sí pé ẹni tó bá lè rọ̀ lọ́rùn láti wá ṣe sọ̀láàtì níbi tánàbí wà wọ́n máa ṣe ń bẹ̀ àìwá lè débi tánàbí sallallahu alaihi wasallam wà kò túmọ̀ sí káwọn náà máa ṣe sọ̀láàtì wọ́n jẹ̀ máa. pàápàá jùlọ àti mọ̀pá nàbì sallallahu alaihi kìí ṣẹni tọ́lọ̀ ń dá tí ò ní kú ànábì ó kú níjọ́ tí ọjọ́ kú rẹ̀ bá pé ní. a sì ti máa ń láti ìgbà tánàbì ti wà láàrin wa àní pátì lẹ́yìn ìgbà Gbata náà bá sí má nínú tó sì ti hàn tó yé wa dáadáa òun náà nípa nàbì sallallahu alaihi ó ti kọ́ àwọn rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n sì yè kooro nínú ẹ̀kọ́ tó kọ́ wọn débi pé àwọn náà wọ́n ti lè máa síwájú ṣe sọ láti fáwọn èèyàn ní gbogbo ibikíbi tó ní kálukú wọn bá wà. bí bá ti ṣe rí hadithi Mu'adh ibn Jabal radiyallahu anhu ó máa ń ṣe ìmáàmù fún àwọn èèyàn rẹ̀ ní Kùbá tó bá ti padà sílé lẹ́yìn ìgbà tó náà ti ṣe sọ̀láàtù al-Isha lẹ́yìn ànábì sallallahu alayhi wa alihi wa sallam yóò tún wá lọ ṣe ìmáàmù fáwọn èèyàn rẹ̀ nínú sọ̀láàtù al-Isha yìí kan náà. so ó túmọ̀ sí báwọn ẹbí ti kọ́ àwọn sọ̀hábà rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n sì ti gbẹ́kọ̀ọ́ kọ́dà kò bá tún súnmọ́ wọ́n bẹ nínú àwọn sọ̀hábà tó yẹ pé láti gbà yẹn làwọn ti wà ní Sham wọ́n bẹ nínú àwọn tó yẹ pé láti gbà oníkálukú wọn náà ti ń sẹ́sìn wọ́n ń fẹ́sìn yẹn wọ́n fi ń kọ́ àwọn èèyàn lágbọ́n ibi tí wọ́n wà. nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ òun náà ni pé ẹni tó wá bá àwọn èèyàn yìí tó wá fún wa níròyìn nípa alukur'ani eléyìí tọ́lọ̀ ti sọ̀kalẹ̀ fánàbì sallallahu alaihi wa sallam ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ nípa pé àwọn sàhábọ̀ dásẹ̀ ládásẹ̀ ó rọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam kàkà bẹ́ẹ̀ wọ́n ń bẹ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà láti máa láǹfààní àti gbọ́ àwọn òfin ìlànà àti ìmànà tuntun tuntun tọ́nà bá ń sọ̀kalẹ̀ nítorí tí èèyàn bá jẹ́ mùsùlùmí ní ìbẹ̀rẹ̀ islam ní ìgbà tí ànábì sallallahu alayhi wa sallam tó ti rí Mẹ́kà gbà padà ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kó ṣe hijira lọ sí Madina nítorí àwọn sábàbí tó pọ̀ ọ̀kan náà àwọn sábàbí yẹn òun náà ni pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ti ṣe ká jagun ó ti ṣe lọ́ràn yẹn lórí wa dábàá sì jagun àwọn èèyàn náà làálò kò lè rọrùn láti kéde ogun láti ja ìjà pẹ̀lú àwọn kèfèrí borí wọn ní ìgbà tá a bá láwọn ẹni tá a lò fún ogun yìí báyìí kò sì lè rọrùn kọ́kàn nínú mùsùlùmí kó wọn bẹ ní sham kẹ́nìkan bẹ ní tabuk àbí yemen àbí kẹ́nìkan máa bẹ ní al-iraq káwá sọ kókun táwọn afẹ́ lọ jà yẹn ibi tá a ti fẹ́ lọ jà òun náà ni eh, òun náà ni ilẹ̀ yemen báwo làwọn èèyàn yóò ṣe rìn tí wọ́n fi wá bá wa táàbì kó wọn lọ sójú ogun yìí kò ní rọrùn ìdí nì tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá ti gba islam ọ̀ràn yẹn ni kó ṣe hijira sí Medina nínú sábàbí tó tún wà nídìí pé tẹ́ bá ti gba Islam ẹ ṣe hijira sí Medina onáníkẹ́lẹ́ bá aláǹfààní àti máa ní ìmọ̀ ọ̀tún nípa ẹ̀sìn tẹ́lẹ́gbà kẹ́lẹ́ bá máa ṣẹ̀sìn yẹn bọ́lá wọn bá ti fẹ́ nítorí pé láti máa gbọ́ òní ò máa ṣàlàyé rẹ̀ fún yín òní rọrùn fún yín láti gbọ́ ń lò tẹ́ ẹ̀ bá ti sí nítòsí rẹ̀ nítorí pé gbogbo nǹkan tá a lè lò láti máa gbọ́rọ̀ ẹni tó wà ní òkèèrè réré kétékété bí ẹni pa wà wọn ju rẹ̀ kò tí ì sí láyé nígbà náà kò tí ì sí láyé nígbà náà torí ẹ̀ a rí i pé àwọn èèyàn dásẹ̀ kúrò lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa alihi wasallam ẹ̀kọ́ mi wọ́n tún ní pé lẹ́yìn táwọn sàhábà bá ti gbọ́ ẹ̀kọ́ kan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn kì í pa mara. wọ́n máa tètè tí ọba gbọ́ kó lè gbọ́ ẹni tí ò sójú rẹ kó náà lè bá a mà ìdí nì tó fi jẹ́ pé ńgbà tárakùnrin yìí tó ń ti nímà nípa pé ọlọ́run ẹlẹ́dàá wa ti sọ àlùkùránì kalẹ̀ fáànàbì sallallahu alaihi wasallam ike kọ́ ó sì gba páwọn èèyàn ibi dáná fi ń kọjú tẹ́lẹ̀ ni wọ́n kọjú sí lórí sọ láti ẹyọ kan ọwọ́ a sọ fáwọn èèyàn yìí pé ọlọ́run ti sọ alukurani kalẹ̀ lánàá fi sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lá kọ́ mọ́ kọjú síbi tí ń kọjú sí mọ́ tẹ́lẹ̀ orí sọ láti yẹn ni wọ́n wà tí wọ́n ti wá yípo tí wọ́n kọjú síbi tí wọ́n kọ̀yìn nítorí pé ibi tí wọ́n kọjú sí ibẹ̀ ni wọ́n pàpà máa kọ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kọjú sí Baitul Maqdis ní asham téèyàn bá wá kọjú sí alkaaba ajẹ́pẹ́ yẹn ò yí pò ibi tá a kọjú sí tẹ́lẹ̀ ibẹ̀ ló kù tá a kọ̀yìn sí ní ìsìn tọ́ eléyìí jẹ́ mà á rí i pé nínú hadithi yìí ẹ̀kọ́ mi tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé khabarul wahid hujja ìròyìn téèyàn kan mú wá ẹ̀rí bẹ́ẹ̀ òfin ṣẹ̀rí àti tọ́ka pé ká lò سواء أكان ذلك فيما يتعلق بالعقيدة أو ما يتعلق بالأحكام الفقهية ìròyìn téèyàn kan mú wá á máa lò ó kò bá jẹ́ pé ìròyìn yẹn ó dá lórí nǹkan tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa ni àbọ̀ dá lórí tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ nípa òfin eléyìí tó yapa sí àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tọ́jọ́ pé àwọn tako nǹkan tí khabarul wahid tó lè tọ́ka sí a rí nínú àwọn èèyàn àwọn ẹni tí wọ́n sọ pé khabarul wahid ìròyìn téèyàn kan mú wá a lè máa lò ó nítorí pé ìròyìn téèyàn kan mú wá yẹn tá a bá la fẹ́ lò kò ní í múnádóko nítorí tó bá kọ́ ọ̀rọ̀ nípa tawhid ní bá ń sọ ọ̀rọ̀ nípa ìmánì ní bá ń sọ kó láti fẹ́ gbà wọlé torí àwọn míì sọ pé ká lò fi ahkam la fi al-aqida ká lè lò níbi àwọn òfin àmọ́ ká má lò níbi ìgbàgbọ́ eléyìí ọ̀dọ́gba nítorí pé àti àwọn adúlá yìí ó fi hàn wá pé khabarul wahid hujja fi ma yata'allaqu bil ahkam ike ìròyìn téèyàn kan mú wa ẹ̀rí ni ló tó múnádóko tá a lò níbi ń tọ́jà mọ́fìn nítorí pé nísìnyí ọ̀rọ̀ wọn ní kí ẹ má kọjú síbi tá à ń kọjú sí mọ́tẹ́lẹ̀ òfin wọ́n gbọ́ wọ́n ti ṣe gbọ́ tà gbọ́ wọ́n sọ pé ẹ̀ ṣe pé méjì ẹ̀yin tẹ́ gbọ́ léyìí lẹ́nu ànábì ò ṣe pé mẹ́ta ẹ̀yin tẹ́ gbọ́ lẹ́nu ànábì ò ṣe pọ̀ àwọn ò ní yé kọjú síbi tá à ń kọjú sí ó dìgbà téèyàn púpọ̀ bá sọ fún wa wọn sọ pé àní yé kọjú sí dídá kọjú sí àfi táwọn náà bá tó gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wa alihi wasallam èèyàn kan ṣoṣo ló mú ròyìn wá bá wọn wọ́n sì tẹ̀lé tó bá sì jẹ́ pé nípa àkídà ni ìjọjẹ náà ìgbàgbọ́ atúntì rí nínú ẹgbà wa Mu'adh ibn Jabal radiyallahu anhu ní ìgbà tá ànábì sallallahu alaihi wasallam tọ́ra lọ sílẹ̀ Sham ànábì sallallahu alaihi wasallam fi hàn pé innaka من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله أو يتوى الله بان أو يكان نينو أو نتعتفوني في أقوكم كتوى أقوكم ولو سيديرة تنك ميو قدر سوى جورة ونا نكون جالي فيكو سنتطلات فدو دو جوسي فدو دو دو دو wọ́n sì tún jẹ́rìí lódodo pé anabi muhammed sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run káwá pé muhammed ó délẹ̀ yemen wọ́n wá sọ fáwọn èèyàn yẹn wípé àkọ́kọ́ sallallahu alayhi wa tó rán mi sí yín òun náà ní pé kí n pè yín lọ di kẹ́mà sí allah lónìí kan ṣoṣo ẹ sì gbọ́dọ̀ fi nǹkan kan pẹ̀lú rẹ̀ ó tún rán tí anabi muhammed sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni káwá pé àwọn èèyàn yẹn wá ń bá jiyàn pé à sànàbí náà ló ti ràn màsánù bá fẹ́ ràn ní rusẹ́ yìí báyìí ẹ̀ ṣe pé méjì màsánù ti fẹ́ ràn rusẹ́ yìí ẹ̀ ṣe pọ̀ wọn ní sọ bẹ́ẹ̀ tó ní tí wọn bá sọ náà ní pé sami'na wa ata'na agbọ́ á sì tẹ̀lé láwọn ẹni tó bá gba ìsìláàmù nínú wọn tó eléyìí túmọ̀ sí pé khabarul wahid hujja. في العقيدة وفي الأحكام الشرعية kò bá jẹ́ nípa nǹkan tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ àbí tó ní í ṣe pẹ̀lú àwọn àdájọ́ òfin ṣẹ̀ríyà ẹ̀rí tó múnádóko ní khabar al-wahid la siyama idha kana dhalika al-khabar al-wahid iltafat bihi al-qara'in pàápàá jùlọ tó bá pé khabar al-wahid yẹn àwọn nǹkan kan tó máa ń fún ọ̀rọ̀ lágbára ó ti yípo rẹ̀ bí ká pé اتفق على روايته الشيخان ويا البخاري أتي مسلم وجب ذلك بكنا إذا إذا استقبلته الأمة بالقبول tí gbogbo àlùmọ́ náà bá pàdé irú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ máa yẹn pẹ̀lú pé wọ́n gbà wọlé tí irú àwọn ẹgbàáwọ̀ ọ̀rọ̀ máa àti wọ́n á máa sọ pé kọ́bọ̀rù wáhìn ni kò tẹ̀ sáyè fún un. nínú àwọn nǹkan tó tún wà nínú àdéfì yìí òun náà ní pé alukur'ani tẹ rí yẹn torí pé sàábé sọ pé ìnà rasúlọ́láhi sọlọ́láhu alayhi wa alihi wa sallam kọ̀dọ̀ ounzìlà alayhi lẹ́yìn lẹ́tà qur'an wọ́n ti sọ qur'ani kankalẹ̀ fáànàbì lóru òní lóru tó kọjá yìí ẹ̀rí tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí pé alukur'ani yẹn díẹ̀díẹ̀ lọ́lọ́run bá ń sọ̀kalẹ̀ fáànàbì sọlọ́láhu alayhi wa sallam láti gbàdégbà bí àwọn àṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ bá ti ṣe rí gbígbò káàtà sísọ̀kalẹ̀ bọ́ bá ti ṣe tó ìlọlọ́wọ́n bá ń sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé ọlọ́wọ́n bá fi pé ẹ̀sìn fún wa ó sì pé sísọ àlùkùránì náà kalẹ̀ fún wa débi pọ́lọ́wọ́n bá ń sọ fún Ànábì sallallahu alaihi wa sallam ní ọjọ́ Àrafà ní hijjatul wadaa hajj ìdágbére tí Ànábì ṣe al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan lónìí yóò mo ti pé ẹ̀sìn yín fún yín mo ti pé ìdẹ̀ra mi lé yín lórí mo sì yọ́nú sí islam kó máa jẹ́sìn fún yín àmọ́ pé irú ayé ayé ọlọ́run ọba sọ̀kalẹ̀ fáwọn yahood irú ayé ayé ọlọ́run sọ̀kalẹ̀ fáwọn nasara ni ló mú kí ọ̀kan nínú àwọn yahood ọmọ sọ yìí pé àyà kan bẹ náà alukurani tó lọ ń sọ kalẹ̀ fẹ́yìn mùsùlùmí tó bá yẹ pé àwa lọ́lọ́run bá sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ sínú àtọ̀wúrọ̀ àtàfánàbí musa ni gbogbo ọjọ́ ayé làbá máa fi àyà yìí làbá máa sọdún fún nítorí pé orí ńlá ni tọ́lọ́run sọ fún ti pẹ́ ẹ̀sìn fún wa ìyẹn ní pẹ́sìn tọ́lọ́run bá fún wa kì í ṣe ẹ̀sìn tó ní àdínkù kì í ṣàjàǹbàkù ẹ̀sìn amọ̀sùnmọ́ ti fáwọn kan wá lọ kóra jọ wọ́n mọ̀ gbìyànjú láti tún ṣe àfikún lórí rẹ̀ ńgbà tí ò ti pé ẹ̀sìn tó ti pé iná lọ́lọ́wọ́n bá fún wa kò sáyè fẹ́ni kankan láti sàdádá lẹ́nu ẹ̀ ẹni bá fẹ́ gbọ́ ẹ̀sìn ti ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ tí ń jẹ́ alìsílámù yìí kó padà sí di alukur'an àti sunna ọlọ́run tó ló ti pé ìdẹ̀rùn lé wa lórí à orí ńlá ni o orí ńlá lọ́lọ́run ṣe fún mùsùlùmí bíi túlẹ̀kùn islam dínà. mọ yọ́nú sí islam fún yín kó máa jẹ́sìn fún yín ọlọ́run yọ́nú sí islam kó kọ́ jẹ́sìn fún wa wa ni wá ń wá ká tí ò ní dẹ̀sìn sí islam. eléyìí túmọ̀ sí wípé ọlọ́run sọ alukur'ani kalẹ̀ fún anabi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé sísọ rẹ̀ pé ẹ̀sìn náà pé ọdún mélòó iná làwọn olùmọ̀ sọ lórí eléyìí ọ̀rọ̀ tó wọ́pọ̀ jù òun náà ni pé ọdún mẹ́tàlélógún lọ́lọ́run fi sọ alukur'ani kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sẹ́lẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú iqra bismi rabbika alladhi khalaq khalaqal insana min 'alaq iqra wa rabbukal akram alladhi 'allama bil qalam 'allama al insana ma lam ya'lam. ọlọ́run fi ọdún mẹ́tàlélógún sọ̀kalẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ tó kọ́ sọ̀kalẹ̀ ni torí kì í gùn gùn gùn gùn gùn kọ́ mọ́ níbi tó ti bẹ̀rẹ̀ ètò ọlọ́run ti sọ̀kalẹ̀ káì òun náà ni wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun àyà ńlá ni gẹ́gẹ́ bí gbogbo àyà al-Qur'an ẹ bẹ̀rù ọjọ́ kan tí wọ́n dá yín padà lọ lẹ́yìn náà tá a wàá pè fúnikálukú yín ẹ̀san tó gbélé ayé ṣe láì jẹ́ pásáàbò sísẹ́ nìkan ọlọ́ọ̀ni ẹ bẹ̀rù ọjọ́ yìí tẹ́lẹ̀ yìí bá yé wa díẹ̀ díẹ̀ lọ́lọ́wọ́n bá ń sọ alukur'ani yìí kalẹ̀ bákan náà nínú ẹ̀kọ́ tuntun wà nínú hadithi òun náà ní pé àwọn mùsùlùmí ti ń ṣe sọ̀lẹ́ tẹ́lẹ̀ sí ìhà Baitul Maqdis eléyìí tó yẹ kó wà ní Asham Baitul Maqdis tó wà ní Asham òun náà ni wọ́n ń pè ní Jerusalem ìhà abẹ làwọn mùsùlùmí ń dojúkọ tẹ́lẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá ó tó pa láṣẹ wípé kí wọ́n máa kọjú sí. Si alikaaba anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ṣe hijira wá sí madina gẹ́gẹ́ bí oṣù wa nínú ẹgbà wa kan ní ìsìn anabi ṣe ọdún mẹ́rìndínlógún àkóso oṣù mẹ́rìndínlógún tí fi ń kọjú sí Baitul Maqdis ṣùgbọ́n ó wu anabi sallallahu alayhi wa sallam kó jẹ́ pé alikaaba ni làwọn ń kọjú sí ṣe sọ́lẹ́ sọ anábì máa ń gbójú sókè lọ́pọ̀lọpọ̀ pé kọ́lọ́hàn bó gbà fún un láti máa kọjú sí alikaaba ṣùgbọ́n tọ́lọ́hàn bọ̀ gbà títí tó fi ṣe oṣù mẹ́rìndínlógún tó fi ń kọjú sí Baitul Maqdis lẹ́yìn rẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá wá wá gbà kíkẹ́ kó wọn máa kọjú sí alikaaba. àti màkúwánà bí sallallahu alaihi wasallam ṣáájú kó tó ṣe hijira pẹ̀lú bíi ọdún kan lọ́lọ́run ti kọ́kọ́ ti sọ láti lọ́ràn àyàn fún nígbà tí ó ṣe al-Isra wal-Mi'raj ìrìn àjò òru àti gbígbé lọ sí sánmà lọ́hùn lọ́lọ́run bá ti fún ní ọ̀ràn àyàn àwọn sọ̀làwátì tá à ń ṣe lójoojúmọ́ yìí àkọ́kọ́ ọgbà tó lọ́n ti fún ní àwọn sọ̀làwátì yìí ó fún ní àádọ́ta sọ̀làwátì ọlọ́run bá wá dín kó fi kú márùn-ún anabi sallallahu alayhi wa sallam ó sọ̀kalẹ̀ wá sílẹ̀ ó ṣe sọlẹ sọláàtì alákọ̀ọ́kọ́ tó ṣe nítorí pé subhana alladhi asra bi'abdihi laylan min al-masjid al-harami ila al-masjid al-aqsa alladhi barakna hawla linuriyahu min ayatina laylan òru kan ni ló fi rìnrìn àjò yẹn ó túmọ̀ sí pé ànábi ti padà sílẹ̀. Si ó ti padà sílẹ̀ ṣáájú kílò tó mọ̀ tọ́ ìgbà tó padà sílẹ̀ ṣáájú kílò tó mọ̀ sọláàtì àkọ́kọ́ lẹ́yìn ìgbà tó dé yẹn òun náà ni sọláàtì sọ́ọ̀kì ó yẹ ká pé sọláàtì sọ́ọ̀kì lànàbì kọ́kọ́ ṣe ní ìgbà tó lọ́n ṣe sọ̀lá wá àti lọ́rùn àyàn kan ṣùgbọ́n tí àkọọ́lẹ̀ fi hàn òun náà ni pé sọláàtì àkọ́kọ́ sànàbì sallallahu alaihi lẹ́yìn ìgbà tó lọ́wọ́n bá ti sọ̀láàtì lọ́ràn yẹn lórí rẹ̀ ní sọ̀láàtì dọ́họ̀ ó dúró títí màláìkà jibril fi dé màláìkà jibril lọ́wọ́ síwájú tó ń ṣe sọ̀láàtì fánàbì sallallahu alaihi wasallam tánàbì tó lẹ́yìn rẹ̀ táwọn sọ̀hábà tó ti gba ìsìláàmù nígbà yẹn táwọn náà tó lẹ́yìn ànàbì sallallahu alaihi wasallam ìtafẹ́fẹ́ àyọ̀ǹbẹ̀ ni pé àárí nínú àwọn àhàdìsì tó wà yẹn àlàyé ebo ni wọ́n kọjú sí. látàrí pé àdìsí wa ṣàlàyé báwo lẹ́ẹ̀ máa ṣe sọ̀lẹ́ àtàkókò sọ̀láàtì kọ̀ọ̀kan nítorí Jibril wá ń sọ̀láàtì Zuhr ó tún wá ní sọ̀láàtì Asr ó tún wá ní Maghrib ó tún wá ní Isha ó tún wá wá ní As-Subh kejì ó tún wá ní Zuhr tọjọ́ kejì yìí. Otu tún wá ní asr magreb al-isha ó tún wá wá ní subh ọjọ́ sọ fún anabi sallallahu wa nítorí pé àkókò tó wá fún sọláàtì ó sákòókò tó wá fún sọláàtì yẹn kan náà lọ́jọ́ kejì so ìgbà tí ọba wá fún sọláàtì níjọ ọ wá ìgbà tó ń kọ́kọ́ yẹ tàrí ìgbà tó wá níjọ́ kejì wọ́n wá ní gbogbo nǹkan gùn dọ́gba gbogbo nǹkan ṣe gùn bẹ́ẹ̀ ló ṣe ní sọ̀rọ̀ àtọ̀lá àkọ́kọ́ àkókò ńjọ́ àkọ́kọ́ ìgbẹ̀yìn àkókò ńjọ́ kejì bẹ́ẹ̀ ló ṣe ní sọ̀látù al bẹ́ẹ̀ ló ṣe ní sọ̀látù sọ́tì yàtọ̀ sí àkókò tó wá ni wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam pé ma bayna hadaini waqt ní ti ń bẹ láàrin ìgbà tí mo wá lánàá sígbà tí mo wá lónìí fún sọláàtì kọ̀ọ̀kan àkókò sọláàtì yẹn ìgbà tó ti wá jẹ́ pé àkókò tó wá fún magrib níjọ́ àkọ́kọ́ náà lọ wá fún níjọ́ ẹlẹ́ẹ̀kejì làwọn olùmọ̀kan bí àwọn màlìkìyà làwọn fi sọ wípé wa waqtul maghribi mudayyaqun àkókò magrib ha torí ẹ̀ lọ́dọ̀ tiwọn tí wọ́n bá ti lè pèpè fún magrib tà pèpè fún magrib wọ́n sì kọ́mà wọ́n sì sọ̀ láti nítorí pé jibril aleyhi salam àkókò tó wá fún magrib níjọ́ méjèèjì àkókò kan náà nígbà tí àwọn míì nínú àwọn olùmọ̀ sọ pé rárá àkókò magrib náà fẹ́ náà ntọ́sẹ̀lẹ̀ nu níbẹ̀rẹ̀ islam ṣùgbọ́n gbàtà nàbì sallallahu alaihi wasallam tó dé al ó ní wà waqtul maghribi ma lam yaghribi shafaq àkókò maghribi ń bẹ lópin ìgbà tí àwọ̀ ń papa tí ó bá ti pamá tí ó bá ti parẹ́ tí ó bá ti pòórá àwọ̀ ń papa òun náà ni àwọ̀ yéye tá a máa rí lójú sánmà lẹ́yìn ìgbà tó òun bá wọ̀ àkókò maghribi sì bẹ lópin ìgbà tí àwọ̀ yéye yẹn bá bẹ lójú sánmà tó ti di pa ara wọ yẹyẹ má lójú sánmà àkókò magreth ti tọ eléyìí a fààyàn bí ni pé ìgbà tí anabi sallallahu alaihi wasallam fi ń ṣe igba à ìgbà tó lọ́n ṣe lọ́rùn àyàn lórí rẹ̀ níbo ní kọjú sí mẹ́kà ṣáájú kọ́ lọ́run tó ṣe ti gan lọ́rùn àyàn lórí ànábì sallallahu alaihi wasallam àmọ̀kọ́ ànábì ṣe sọ̀lá láwọn sọ̀lá wà tó tó ṣe nítorí tẹ́ ẹ̀ bá gbàgbé nínú tàn àgbésí ayé ànábì sallallahu alaihi wasallam nínú táwọn kèfèrí tí wọ́n fojú rẹ̀ rí ó náà ní pé lọ́jọ́ kan ó ṣe sọ̀rẹ́ nínú mọ́sálásí al-Haram níbi tí Káàbà wà ànábì wa ṣe sọ láti débi kó forí kalẹ̀ àwọn kèfèrí wa lọ gbé kíní sàkí níbi tí àjẹsí ẹran máa wà wọ́n wá lọ gbé wọ́n gbé lánàbí sallallahu alaihi wasallam lórí tìsàkì tìsàkì yẹn àbí tìgbẹ́tìgbẹ́ àbí tí àtúnjẹ àjẹsí àjẹsí yẹn wọ́n gbé sórí ànábì Muhammad sallallahu alaihi wasallam tóbi wá jẹ́ pé Fátímà ọmọ ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ lọ́wọ́ gbé kìnìyàn kúrò lórí ànábì pé sẹ́ẹ̀ ní bàbá mi lẹ̀ mi tó sì bámu kẹ́ ẹ fẹ́ pààyàn torí kó sọ pé rọ́bì ọ̀wọ́ ọlọ́hùn ló lùwà tèmi tí bẹ́ẹ̀ yàn fẹ́ sìn ọlọ́run. ànábì ń ṣe sọ̀lẹ́ ṣáájú kó tó di kọ́ lọ́n ṣe lọ́ràn yàn ó ṣe sọ̀lẹ́ lẹ́yìn ìgbà tó lọ́n ṣe lọ́ràn yàn mo ní ń kọjú sí mẹ́kà sọ àwọn olùmọ̀pín sí méjì àwọn kan sọ pé alukaaba òun náà lànàbì sallallahu alaihi ń kọjú sí nígbà tó wà mẹ́kà ṣùgbọ́n gbà tó wá sí Mẹdínà Baitul Maqdis ní kọjú sí Baitul Maqdis ló wá kọjú sí ní Madina fún oṣù mẹ́rìndínlógún ṣùgbọ́n gbà tó wà Mẹ́kà Káàbà ní kọjú sí àwọn míì sọ pé rárá ìgbà tó wà ní Mẹ́kà náà Baitul Maqdis náà ní kọjú sí kótó wá ti kọ́ lọ́n pa láti pé kí wọ́n máa kọjú sí Al-Káàbà ọlọ́yin padà gbà. ikpe ka káwọn mùsùlùmí wọn máa kọjú sí alkaaba ọlọ́ni qad nara taqalluba wajhika fi as-samaa falanuwalliyannaka qiblatan tardaaha fawalli wajhaka shaṭra al-masjid al-haram wa haythuma kuntum fawallu wujuhakum shaṭrahu ọlọ́ni láti rí bó ń sẹ́ gbójú kè gbójú lẹ̀ tó ń wo sẹ́mà wá. lórí pé ọ̀ràn kan kágbà fún ọ kó o máa kọjú sí alikaaba á padà mú ọ kọjú sí ibùdójúkọ eléyìí tó yọnu sí náà torí náà máa kọjú sí ìhà mọ́sálásí àbọ̀wọ̀ tó wà gbogbo bí tẹ̀yìn ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam náà bá wà ẹ máa kọjú sí ìhà alikaaba ìhà mọ́sálásí Mẹ́kà àbọ̀wọ̀ tó láti gbà yí lọ. iná ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ló ti gbà pé ká máa kọjú sí alikaaba àti wá ṣe oṣù mẹ́rìndínlógún táǹfì ń kọjú sí baitul maqdis àti ṣe sọláàtì lọ́lọ́kan ọ̀jọ̀ kan lẹ́ni tó kọjú sí baitul maqdis wọ́n wá ní ká máa kọjú sí alikaaba ní ìsìn ṣé sọláàtì tá a ti ṣe yẹn kò ní jẹ́ àṣedànù ọlọ́ni wa ma kana Allahu li yudi'a imanakum inna الله بالناس nasi la ra'ufur rahim ọlọ́run ọba kò ní fi sọ láti ní bíi àtúnṣe tẹ́lẹ̀ kò ní fi ráàlì ẹ̀ tún gba aládàá rẹ̀ torí pé ńgbà tẹ kọjú sí Baitul Maqdis àti ọlọ́run lẹ tẹ̀lé màdé tó wá kọjú sí Kaaba náà ní àti ọlọ́run lẹ tẹ̀lé à ní fi kankan ráàlì fún yín nínú rẹ̀. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbanu wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ pé kí ló dé kí ló ṣe wọ́n ebi wọn kọjú sí bẹ́tẹ̀lì mọ́kìdì tẹ́lẹ̀ ní ìmọ̀ wọn kọjú sí nìsín bákan méjì làwọn ẹni tí ń sọ̀rọ̀ ni àwọn mùnáfíkì àbáwọn Yahudi àwọn làwọn ẹni tí ń sọ̀rọ̀ fẹ́mi kí mùnáfíkì tẹ́lẹ̀ náà gbọ́ yìí sọ yìí yóò máa dà wọ́n láàmú nítorí pé wọ́n gbádùn wọ́n gbàgbọ́ lójú ayé àìgbàgbọ́ lọ́wọ́ à ń wọn àwọn Yahudi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n kèfèrí pánbélé làwọn tẹ́lẹ̀ náà àwọn ní kankan táwọn ń gbé pamọ́ ní tí wọ́n fi ń hàn náà ní àìgbàgbọ́ náà lọ́la sọ pé sayaqulu sufaha'u minan nasi ma wallahum an qiblatihim allati kanu 'alayha ولله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم àwọn òpònú dídìrín ọbọ láàrin àwọn èèyàn wọn mọ sọ pé kí ló mú wọn kọ̀yìn síbi tí wọ́n kọjú sí tẹ́lẹ̀ nítorí pé Baitul Maqdis tó ń kọjú sí tẹ́lẹ̀ ìkọ̀yìn sí Kaaba ni kí ló mú wọn kọ̀yìn síbi tí wọ́n ń kọjú sí tẹ́lẹ̀ sọ fún wọn kọ́lọ̀ ló ní ìbùlà àti ìbùwọ̀ ọ̀run wọn ló máa ń sọ ẹni tó bá fẹ́ mànà lọ sí ojú ọ̀nà tọ̀tọ̀ ọlọ́run ló wù bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó sì tún ti wù pé kẹ́ ẹ má kọjú síbẹ̀ mọ́ wọ́n ibi ọlọ́run léèrè tẹ́ lọ fi ẹnu yín tẹ́ fi pamọ́ sínú aṣọ yín wọ́n ibi ọlọ́run léèrè pé kí ló dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkàsí báyìí nísìn oníkàsí báyìí ẹbí ọlọ́run ni nítorí wọ́n wù ọlọ́run ló máa ń sè. tọ́ eléyìí jẹ́ báwọn eléyìí là ń pè ní nasikh wa mansukh nasikh wa mansukh nasikh òun náà ní òfin tuntun mansukh òfin tó síwájú tí tuntun parí torí ẹ̀ an-nasikh wal-mansukh ń bẹ nínú òfin ọlọ́run ọba wa nínú òfin ọlọ́run ọba wa nasikh wal-mansukh ń bẹ torí ẹ̀ ní abdullahi bin abbas radiyallahu anhuma oníkànnà. أول ما نسخ الله تعالى من القرآن القبلة أول ما نسخ الله من القرآن القبلة ولا كون تلوم باكو قاري من القرآن ولا القبلة لما قلت لهم قدس بيت المقدس نيسين الله نكام قدس كعبة قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام nasikh wa mansukh alákọ̀ọ́kọ́tọ̀ ṣẹlẹ̀ nínú alukur'ani àwọn awitanisi wọn ni kò sí nasikh kò sí mansukh ok tí o bá sí nasikh tí o bá sí mansukh àjẹ́ ike bẹ́tẹ̀ mọ́kìlìs ni wọ́n kọjú sí lónìí àbí kò tiẹ̀ jẹ́ pé ànábì òfijọ́ kan kọjú sí bẹ́tẹ̀ mọ́kìlìs rí kàábà náà ní ti ń kọjú sí lásìkò ilẹ̀ àjẹ́ páyà yóò ní ìtumọ̀ ni torí ẹ̀ wọ́n sọ pé nǹkan tó bá ti wá nínú alukur'an àti sunna tó fẹsẹ̀ rinlẹ̀ kò sí tako àfi téèyàn bá ṣe mùsùlùmí kò sẹ́pẹ́ kò rí bẹ́ẹ̀ àfi téèyàn bá gbọ́ ọlọ́run bá wa gbọ́ ìrìn àwọn bùkátà ká lọ bẹ̀rù ọlọ́run pẹ̀lú gbogbo ń tá a bá ama bóyá àmọ̀ dáadáa ni àbí la fi bẹ̀rù ọlọ́run ká fi kọ́ wa gbogbo nǹkan tó bá sọ kó rí kó dájú kó dájú bí àdá kó tó di kó ìwọ lè ti ṣìnà fúnra ara rẹ tẹ́lẹ̀ so má ti ẹlòmíì lọ́nà tí nǹkan ọba yí ọ yéké kò sí nǹkan tó burúkú bí ẹni tó bá yí èyí ò dín nǹkan kan kù lára ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ ìnàmá dàwọ́ ọláyé sọ́àl oògùn àìmọ̀ náà ní kéèyàn ó béèrè ìwọ ọ̀mà kàkà kó ti ẹlòmíì lọ́nà látàrí àìmọ̀ rẹ àwọn ọmọ rò pọ̀ ọmọ ni ṣe béèrè lọ́dọ̀ ẹlòmíì kíkọ́ sì nìmọ̀ kíkọ́ ni mímà kíkọ́ ló ni mímà èèyàn kan lè sùn kó jí kó wá sọ pé ó ti dolùmọ̀ báwo ni irọ́ burúkú ború gbogbo àwọn àlọ́ yẹn wọ́n máa ń pa láyé jọ ẹ̀ẹ́n ẹnìkan kan ọ̀kọ́ bàbá ń tó rí bàbá kan jí ni lọ́ba dolùmọ̀ àbí lọ́ba dolódo lọ́ba dolódo nítorí pé èèyàn máa kọ́ mà ní lèèyàn fi máa ní mà àbí kọ́ máa sọ pé ah, torí pé bàbá mi olùmọ̀ ni èmi náà bá dolùmọ̀ irọ́ burúkú odó burúkú odó burúkú nítorí pé bàbá rẹ̀ máa tiẹ̀ látàrí pé ó jìyà ó ṣe wàhálà ó fi má ìyà wàhálà ò ní wá ṣe ní o ń kankan o sì sọ ọ sọ pé ọmọ gbogbo nǹkan ó ṣe àwọn èèyàn lọ́nà ni o jàálẹ̀ فليس المرء يولد عالما وليس أخو فليس أخو علم كمن هو جاهل قائما torí pé wọn ò bí ẹnìkankan lólùmọ̀ wọn kì í bí ẹnìkankan lólùmọ̀ ẹni tó bá ní mà ẹni tó nímọ̀ kò lè dàbí aláìní sọtẹ́lẹ̀ ìbá yé wa ajẹ́ pé ká lọ bẹ̀rù ọlọ́run ká lọ bẹ̀rù ọlọ́run an-nasikh wal-mansukh ń bẹ nínú an-nasikh wal-mansukh eléyìí tó pọ̀ òun náà ní kí ọlọ́run ọbẹ̀ lè dára níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ńgbà tí ó ṣe sọ̀láàtì lọ́rùn àyàn lórí wa àádọ́ta sọ̀láàtì ló ṣe lọ́rùn àyàn kánàbì Musa alayhi salam kó tó sọ fún anabi ọ̀sọ̀lọ̀ bá àdìsọ́ náà kọ́lọ́ máa tọrọ àdínkù kọ́ máa tọrọ àdínkù kọ́ máa tọrọ àdínkù tọ́lọ̀ fi dín kù tó fi kù márùn náà sẹ̀kọ́ ọmọ sóòkù náà ń pẹlẹ́ yẹn nínú rẹ̀ òun náà ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn sọ̀làwátì tí ọlọ́run ọba ṣe lọ́rùn yẹn lórí wa tá à ń ṣe yìí rákà méjì méjì lọ́lọ́run ọba ṣe lọ́rùn yẹn ọlọ́run wọ́n ṣe magrebu mẹ́ta sẹ́ni tó wà nílé àtẹni tó wà lórí ìrìn àná walakin salatu dhuhur wal asr wal isha méjì méjì ní tẹ́lẹ̀ kọ́lọ́mọ̀ bó tó tún fi méjì méjì kù nígbà tá a wà ní nasikh wa mansukh ni wọ́n ń pè léyìn. akramakumullah nínú nasikh wa mansukh onáà ní pé Aisha radiyallahu anha ó ní nínú o ni tó lọ́n sọ kalẹ̀ fún Ànábì sallallahu alayhi àwọn kànú rẹ̀ wípé ńgbà tá a bá rí ma tó máa fọ ọyàn lórí ẹ̀mẹ́wàá ńlọyàn tó fáwọn ìní ó tó bí pé ọ ń sọ irú obìnrin yẹn dé ìwọ̀ fún àbáwọn ọmọ rẹ̀ àbáwọn ọmọ ọmọ rẹ̀ àbáwọn àǹtí rẹ̀ sọ wọ́n di ìwọ̀ fún láti fẹ́ rọ̀bà yuharrim ṣùgbọ́n ọlọ́run padà parẹ́ okù márùn àjẹkù náà yọ jẹ́ nínú aya alukur'an eléyìí tó ṣe wípé ọlọ́run ẹlẹ́dàá wa ó ti ṣe nàkó rẹ̀ tilawatan àmọ́ sẹ́kù hukman ọlọ́run ti parẹ́ pààkì manu alukur'an rẹ̀ sẹ́kù gẹ́gẹ́ bí abilékọ tó ṣe zinani abilékọ tó ṣe zina àyà rẹ̀ wà tẹ́lẹ̀ àṣeyọkú wà ṣeyọkọtú ìdàzánayá farjumuhum albatta jazaan bima kasaba. ipe tí abilékọ lọ́kùnrin àbí abilékọ lóbìnrin bá ṣe zina ẹ sọ wọ́n ló kò tí èkó yìí ṣùgbọ́n náà wọ́n bá ti parẹ́ ní kíké ó ṣẹ́kù ní so anásìkò mọ̀nsókò ń bẹ̀ níbẹ̀rẹ̀ sí Islam ọlọ́run bá sọ pé ẹnìkan nínú ẹ̀yin mùsùlùmí tó bá dìjà tó dogun pẹ̀lú àwọn kèfèrí èèyàn kan yín kó kojú èèyàn mẹ́wàá èèyàn kan nínú yín kó kojú èèyàn mẹ́wàá tó ọlọ́run bá bá padà parẹ́ al-ana khaffafa Allahu ankum wa alima anna fikum da'fa ọlọ́run ti ṣèdẹ̀kùn fún yín ní ìṣe ọmọ pọ̀ lẹ́nu yín. nísìn èèyàn kan sí méjì ọ̀gbọ́dọ̀ sá fún èèyàn méjì nù kèfèrí ẹ̀wò láti mẹ́wàá ọlọ́run sọ di méjì nítorí pé ní sì ti wà nínú àwọn òfin tọ́lọ̀ ń ṣe tẹ́lẹ̀ síbẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀ bàbá ńlá wa Ádámù alayhi salam tó bá bímọ ìyàwó rẹ̀ máa sábà bí ìbejì ọkùnrin àti obìnrin ọmọkùnrin tí wọ́n bí nínú oyún yìí oní ọ̀fẹ́ ọmọbìnrin tí mi ọmọbìnrin tó yún yún yọ fi ọkùnrin tóyún yìí ọmọkùnrin tóyún yìí òun náà fi ọmọkùnrin tóyún mi ṣùgbọ́n ṣe fẹ́ wọn ní ìsìtẹ́ ẹ̀ wá lè máa fẹ́ra yín bá mi sọ ọmọ bàbá kan náà àbọ̀ ọmọ ìyá kan náà gbàdé ti pẹ́ gbádùn náà ṣe kùnà sóòkùn tẹ́lẹ̀ ìjẹba o tọ́ ẹnu àwọn olùmọ̀ẹ̀sìn Islam kò lórí pé eléyìí tá à ń sọ yìí nípa ọ̀rọ̀ al òun náà ni awwalu ma nusikha min al ó ń la kọ́kọ́ nǹkan tí ọlọ́run bá kọ́kọ́ parẹ́ nínú òfin tó wá náà alukur'an ọ̀rọ̀ alukébìlà ẹnu wọn sì tún kò wípé madina ló ti ṣẹlẹ̀ kìí ṣe mẹ́kà ẹnu wọn kò pé madina ló ti ṣẹlẹ̀ kìí ṣe mẹ́kà nínú ìmọ̀ ṣẹ̀ríyà àǹfààní kan bẹ́ẹ̀ yẹn pé tá a bá bẹ̀rẹ̀ nǹkan tá a bá bẹ̀rẹ̀ sẹ́jọ́ lórí bá a ti ṣe mọ̀ pé bẹ́ẹ̀ lọ́dọ́gba tá a sì wà lórí iṣẹ́ ìjọsìn yẹn pẹ̀lú ṣíṣe pẹ̀lú bá a ti ṣe màkọ́dọ̀gba ìròyìn wa dé bá wa ìròyìn wa dé bá wa ńgbà tá a wà lórí iṣẹ́ ìjọsìn yẹn wípé nǹkan yìí ń ṣe lọ́nà tọ́dọ́gba tẹ́lẹ̀ kọjá ń tọ́dọ́gba mánìkì ẹ ṣàkóso lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ìjà ti ṣe síwájú. Si tí ìmọ̀ tuntun tẹ nínú ìsìn ti fi hàn pé kọ̀dọ́gba má kò ní jẹ́ ntọ́bàjẹ́ nígbà tí èsì pé ẹ máa mà fẹ́ ṣe ìjọsìn yẹn lọ́nà tí ó fi jẹ́ ntọ́bàjẹ́ ní ìsìn eléyìí jẹ́ ti sọ láti tún àti ṣe síwájú kótó di kí wọ́n mọ̀ pé ọlọ́run bá ti yé alqibla ẹlẹ́kejì òun náà ni pé iṣẹ́ tẹ́ẹ̀sì nínú ìjọsìn tó ní í ṣe pẹ̀lú tuntun ìjọsìn yẹn ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe yí tí wọ́n yéjú láti da ojú kọ ibi tí wọ́n kọ̀yìn sí tẹ́lẹ̀ ọba sọ láti bẹ̀ kò sí nínú iṣẹ́ tá a ṣe tọba sọ láti jẹ nítorí pé iṣẹ́ tá à ń ṣe ni láti fi tún sọ láti wà ń ṣe kọ̀ọ̀bá jẹ́ kò sì sí nínú intanet fún nídàájọ́ pé wọ́n ń yí sọ́tún wọ́n ń yí sósì torí wọn àtàdédé yípo àfi nítorí kí sọ̀láàtì wọn lè bàa jẹ́ nǹkan tó dọ́gba tó lálàáfíà pẹ̀lú òfin tuntun tó sọ̀kalẹ̀ nìyí torí ẹ̀ adé pé ọba ìlẹ́lẹ́ yìí ti ṣẹlẹ̀ Madina níbi táwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn náà tó kọ́ mọ́ kíláàsì àkọ́kọ́ sí mọ́sálásí kan bẹ ní alimadina táǹpẹ̀ ní masjid al-qiblatayni mọ́sálásí oníkíbílà méjì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó bá lọ sí hajj àbí wọ́n lọ sí umra tán bá láǹfààní àti wá sábẹ̀wò mọ́sálásí anabi muhammed sallallahu alayhi wa sallam ní madina láti wá sí sọláàtì nínú mọ́sálásí anabi wọ́n máa sábà mú wọn lọ sí masjid al-qiblatayni masjid al-qiblatayni wọ́n wà ń tòsí al-jami'ah al-islamiyya ní Madina mọ́sálásí gangan nǹkan lọ́yẹ kí wọ́n máa pè ní alùkìbìlàtẹ̀ bí mọ́sálásí oníkìbìlà méjì gbé ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí wọ́n ti kọ ẹ̀yìn sí alùkìbìlà tẹ́lẹ̀ níbi tí wọ́n kọjú sí tó tó wá di kọ́nà ni ẹ máa kọjú sí káàbà ni kìí ṣe mọ́sálásí alùkìbìlàtẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ mọ́sálásí tó ti ṣẹlẹ̀ ní masjidu Quba tọ́ba yẹ kí wọ́n máa fún mọ́ṣáláṣí ló kọ̀ míì látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ẹ̀ mọ́ṣáláṣí kùbá lọ́ọ́ ẹ̀kọ́ máa pè ní masjidul qiblate àmọ́ bí kìí ṣe bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ àmọ́ ń sọ yìí pé kìbìlàtẹ́ẹ̀nì báwò kìbìlàtẹ́ẹ̀nì báwò ṣe ó ti yé ìyẹn ní pé báwò ibẹ̀ kọ́ ni ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ láàrin kan wípé dídarí gbogbo àwọn ìlú Islam ó wà lọ́wọ́ àwọn al àwọn Turkey so eléyìí tá à ń pè ní ad-dawlatu so àwọn náà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí yẹn láwọn orúkọ tí èsì tiẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn mọ́sálásí kan náà tún bẹ níbi kan tá pè ní sẹ́yìn ní Madina wọ́n kọ́ mọ́sálásí bíi méje kékèkékèké kan sáàrin kan wọ́n máa ń kọ́ ní al-masajidu sab'a fún àwọn mọ́sálásí méjèèje àwọn mọ́sálásí méjèèje báwo wọ́n lè pè ká ní mọ́sálásí Ali mọ́sálásí Umar àbẹ́rẹ́ nǹkan bá mọ́sálásí Abubakar ṣé gbogbo wọn akọ mọ́sálásí kókó kó sójú kan náà tòtẹ́nì kan bá wà lọ́ọ́ sí àfẹ́wọ́ al wọ́n mọ̀ wọ́n á sọ fún ọmọ yẹn náà sílà náà àwọn mọ́sálásí hàn so ìjọba ti ń gbìyànjú láti ọjọ́ tó ti pẹ́ láti rí pé àwọn wó àwọn mọ́sálásí yẹn so wọ́n sì ti ṣe débì kan nìsín wọ́n ti wó bíi mẹ́ta sí mẹ́rin nínú àwọn mọ́sálásí yẹn ètò àpò ní ti àlì òun jìnnà síbẹ̀ òun wà nítòsí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ìjọba ọ̀fọ́ kan lẹ́yìn ó jìnnà sáwọn eléyìí sọ àwọn ètò wà lójú kan náà bíi mẹ́rin bíi márùn bíi mẹ́fà yìí tó ìjọba ti mú mẹ́ta balẹ̀ nù rẹ̀ wọn kọ́ mọ́sálásí ńlá gidigidi síbẹ̀ yẹn kí wọ́n bá ké sọ láti náà lẹ́fẹ̀ẹ́ sí kò sí mọ́sálásí tó síbi mọ́sálásí náà àmọ́ eléyìí mọ́sájúdù sábà yẹn kò sí ti ń jẹ́ ibi tá ń pè ní sábà yẹn ibẹ̀ ni wọ́n ti jagun al-Ahzab tá ní Khandaq ibẹ̀ lógun yẹn ti wáyé àmọ́ kí wọ́n á kọ́ mọ́sálásí kúkúkú kan síbẹ̀ yẹn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́ ike ibi tí ibi tí a ti wá mọ̀ pé àwọn tọ́kì yẹn àwọn ni wọ́n dá gbogbo sẹ́yìn ọ̀wọ́ onígbégbà tí sàwọ́dí àwọn náà gbọ́n torí gbogbo ẹ̀ ọgbọ́n náà lẹ́mọ̀ ní sẹ́mi pé tí wọ́n bá ti ṣèjọba àbìkan rí ọ̀dà bí àwọn òyìnbó tí wọ́n á dìlù tó àgbà ni nítorí òyìnbó fílẹ̀ kò ní fẹ́ yí padà nítorí ọ̀fẹ́ kí history yẹn máa lọ ẹni tí lápẹjù ẹ rí kékeré nìkan wọ́n sọ àwọn àlùwà ló kọ bí Lagos Lagos ni Lagos jẹ́ tẹ́lẹ̀ Lagos jẹ́ Lagos tẹ́lẹ̀ náà ìgbà tó yìnbó dé ló di Lagos ebi kò lè kó jẹ́ tó yìnbó ní Lagos lẹ́yìn náà Badagry kí ni jẹ́ Badagry òsì ti jẹ́ Badagry nínú dictionary wa àgbàdá ìgbì ìní Badagry jẹ́ àgbàdá ìjì tóní ìsàn àwọn akọ́kọ́ àjẹ́ Badagry máa àgbàdá ìjì láàmà jẹ́ ìkólèkó jẹ́ sàwọn kó òyìnbó láti England ni wọ́n máa bínú ìkí ló máa ń ti ẹ̀yìn Áfíríkà báyìí <laughs> nígbà tá a ti bá ń sọ àyè láwọn kan tó ó fluent ó easy láti pè sí Badagry Badagry unlike àgbàdá ìjì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ sọtẹ́yìn bá wà lẹ́yìn padà ní ti ló mọ́ Badagry we only know àgbádá ìdì wọn ni ẹ̀yin nàìjíríà yìí ẹ jìyà so irú rẹ̀ náà làwọn tọ́ gbogbo nǹkan tá a ti ṣe kalẹ̀ ń bẹ̀ yẹn wọn ò ní fẹ́ kí wọ́n tàǹpà pẹ̀lú ẹ̀ so that ọwọ́ àwọn ọmọ hàn wípé ńgbà táwọn ń ṣèjọba gbogbo eré àyè ara ń táwọn ṣe táwọn ṣe tòṣàwọ́dì náà wá fi páànù wọn fi ráńdì gbogbo eré wọn fi mú àwọn mọ́tíláṣí tán mú balẹ̀ balẹ̀ tó fẹ́ sọ kí sátáláìtì pọ̀ láyé nìyí àwọn agẹ́tì pé there is something going on there so wọ́n ń wo iṣẹ́ àwọn bàbá ńlá wa tó <laughs> bẹ́ẹ̀ ṣe eré ìjà láàmúnú ààyè ayé dá sí o sẹ́ẹ̀rí àwọn Saudi sẹ́ẹ̀rí àwọn <laughs> so àwọn náà yà tètè fọ́ mẹ́ta o so wọ́n sì kọ́ mọ́sálásí ìyókù náà wọ́n ń wọ́ gbẹ́ká wọ́n tún dá tó tún fi wò ṣe eléyìí jẹba torí de eléyìí á rí i pé Al-Madina kò sí tàbí ṣùgbọ́n pé ibẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ pé ẹ gbé ojú kúrò níbi tẹ́ ń kọjú sí tẹ́lẹ̀ kọjú sí bomi ti wáyé ṣùgbọ́n kìí ṣe ibi tí wọ́n ń rò ó mọ́ níbi mọ́sídìlù kìbìlẹ̀tẹ́ ṣùgbọ́n ibi tó ti ṣẹlẹ̀ ní mọ́síláṣí kóbà tó eléyìí jẹba àwọn. lẹ́yìn rẹ̀ òun náà ni alimami Malik rahimahullah wọ́n tún mú ẹgbàá wá mi wá. wọ́n سعيد بن المسيب سعيد بن المسيب Sa'id من التابعين musayyab صحابي انه قال صلى رسول الله صلى الله عليه وآله وسلم بعد أن قدم المدينة ست عشر شهرا نحو بيت المقدس ثم حولت القبلة قبل بدر بشهرين سعيد بن المسيب قال النبي صلى الله عليه وسلم ó ṣe sọ̀lẹ́t ní ìgbà tó dé Medina lẹ́ni tí ń kọjú sí Baitul Maqdis fún odidi oṣù mẹ́rìndínlógún ọdún kan àti oṣù mẹ́rin ànábì fi ń kọjú sí Baitul Maqdis lẹ́yìn rẹ̀ lọ́lọ́run bá pa láti fi kàn yí kébìlà padà sí Kaaba ṣáájú kí tó jagun Badr pẹ̀lú oṣù méjì. ó túmọ̀ sí pé ọdún kan àtòsù méjì lànàbì sallallahu alaihi wasallam ti ṣe ní Madina kún tó jagun Badr ẹgbàá wáyé mursal kìí ṣe ẹgbàá wa tó fẹsẹ̀ kìí Malik rahimahullah bó tilẹ̀ jẹ́ pé ó ti wá. àlàyé irú nǹkan tó wá yìí ọ wá nínú ẹgbà wọrọ albọrọ ibnu ibn rọbí radiyallahu anhu tó ń jẹ sàábé nítorí pé ààrí sàábé tí gbà gbà wá lọ́dọ̀ rẹ̀ tó sì sáyé pẹ̀lú ànábì ló fi jẹ́ mursal al huwa ma rafa'ahu man duna as-sahabi ila an-nabi sallallahu alayhi wa alihi wa sallam ma rafa'ahu at-tabi'i ila an-nabi sallallahu alayhi wa sẹlẹ̀ wa sallam qala lahu mursal. ìtọ́jẹ́ pé tábìrì lọ́la nàbì sọ tábìrì lọ́la nàbì ṣe tó sojú ẹ̀ kò sojú rẹ̀ eléyìí náà ń pè ní mursal a sì ní mursal sọ̀hábì kí sọ̀hábì náà sọ fún ànàbì sọ ní ọ̀gbọ̀ kí sọ̀hábì sọ fún ànàbì sọ ní òyì eléyìí máa ń sábà ṣẹlẹ̀ sáwọn sọ̀hábì kéékèèké tí wọn ò tí ì lọ títí tánàbì fi kú àwọn náà gbọ́ lẹ́nu sọ̀hábì mi wọ́n á sọ fún ànàbì sọ̀rọ̀ wọ́n sọ fún anabi ṣe eléyìí ò burú eléyìí wọn àgbà wọlé nítorí pé sàádé tán gbọ́ lọ́dọ̀ rẹ̀ náà olódodo ni sàádé tó lánàá fi ṣe nǹkan tí ò sojú rẹ̀ olódodo ló náà yàtọ̀ sí tó bá jẹ́ pé ẹni tó kéré sí sàádé iná sọ fún anabi ṣe nǹkan tí ò sojú ẹ̀ nítorí pé bo ni wọ́n wà wọ́n ò tí ì dáyé ń gbà ọlọ́run àbí sọ ti kò ṣe tiẹ̀ torí pé ò tí dáyé ń torí rẹ̀ mursal ni lọ́dọ̀ Imam Malik àmọ́ wọ́n ti gbà wá musnadan gbọ́dọ̀ albara ibn azib kọlá bukhari àti muslim tún gbé jáde ajẹkọ dájú gbígbà nàbì sallallahu alaihi wasallam ti ṣe oṣù mẹ́rìndínlógún tí fi ń kọjú sí baitul maqdis kọlọ wọn bó tó pa láṣẹ pípé kó kọjú sí alkaaba gbogbo sọ láti fún ẹsẹ ńgbà ńkọ rárẹ wa ma kana Allahu li yudi'a imanakum. إن الله بالناس لرؤوف رحيم ọlọ́run ọba òní ti sọ láti yín ráre tẹsánmọ lọ́hù ọ̀sọ̀lẹ́tẹ̀ bí ìmàn ọlọ́run pè sọ láti ní ìmánì àwọn olùmọ́ni eléyìí fi hàn yí pé ìnà làámẹ́lẹ́ dàkílùn fi mùsùlùmí ìmàn eléyìí fi hàn wá yí pé iṣẹ́ ọwọ́ nù nǹkan tá à ń pè ní ìmàn ní tó ti mú kí ọlọ́run ọba kókó sọ láti ní ìmánì eléyìí fi hàn pé iṣẹ́ wọnú mùsàmá al-ìmánì. lẹ́yìn náà àǹfààní tó wà ń bí ni pé kò sí bó ti ṣe lè pẹ́ tó sùúrù téèyàn ṣe téèyàn bá fi lè bára jẹ́ téèyàn sì kánjú yóò padà já sí rere náà ni. sùúrù máa padà parí sí rere ni sùúrù oṣù mẹ́rìndínlógún ọlọ́run lẹ́dàá wa ó padà jẹ́ ọjà sí rere oṣù mẹ́rìndínlógún kì ṣe ká nàbí kan wo sánmà lásán ànábì sallallahu alaihi wasallam inú rẹ̀ ò dùn sí pé àwọn ọmọ akọjú sí kààbà ànábì sì ń bẹ lọ́wọ́. kọ́lọ̀ wọn bọ́ gbà torí pẹ́sìn là ń ṣe kìí ṣeré sábà pé gbọ́gbà bí ọgbà kàábà làwọn kọjú sí tiwa kìí sí iṣẹ́ yàmẹ̀yà tó mú kánà bí sọ̀rọ̀ máa ṣe náà máa sojú kòkòrò káwọn kọjú sí alikaaba rárá o sábà pé kàábà ìlú tèmi lọ́wọ́ kàábà náà lọ́yẹ ká kọjú sí tẹ́bẹ́tì mọ́kìtì sọ ayé ká kọjú sí abẹ̀dẹ̀ ìmọ̀ nítorí pé kàábà lọ́gàjù ilé ọlọ́run bá Bayt al-Maqdis àmọ́ pé ibẹ̀ yẹn Masjid al-Aqsa ọwọ àmbẹ ilé àkọ́kọ́ sáyẹnsì kọ́kọ́ kọ́ lórílẹ̀ láti jọ́sìn fọlọ́ òun náà ní káàbà. abudar obi anabi sallallahu alaihi wasallam ọlọ́dún mélòó ní bẹ láàrin káàbà àti mọ́sálásí kejì tọ́jú Baitul Maqdis kótó di kí wọ́n kọ́ ológójì ọdún. so mùsùlùmí ìjọba kò ṣe lóde ìjẹsìn bá mu wá tẹ̀lé ọba ọláàmú kọ̀ọ̀bọ ọláàmú nítorí pẹ́sìn làwọn ṣe àṣírí àṣàwádà. bàbá àmọ́ wù ọ́ ntọ́lọ́ ní kò ṣe nù ànábì fi kọjú sí Baitul Maqdis oṣù mẹ́rìndínlógún ẹ̀yin bẹ́lọ̀ pé kọ́lọ́ wọn dà ó ṣe nǹkan tẹ̀ ń fẹ́ fún yín ọlọ́run ọba ọ̀wá ṣe ń tẹ̀ ń fẹ́ yẹn fún yín fún wákàtí mẹ́rìndínlógún ẹ wò bẹ́ẹ̀ sì bara jẹ́ wọ́n lè pé sádùá sí ń gbà lóde òní bíi táyé gbà nì wọ́n wàá mú ẹsìn wọ́n sọ bìnkéré sádùá sí ń gbà láyé òní bíi táyé gbà nì báwo làbẹ́ ìgbà ẹni bá ti sàdúrà dúrà rẹ ti gbà ṣùgbọ́n ìgbà wo ni gbígbà rẹ̀ ọ̀ hàn sí ọ ò lè ò lè ò lè mọ́ lọ́wọ́ bá ń tipátipá. tẹ́bá wa bẹ́ lọ kọ́jọ́ mẹ́rìndínlógún kọ́jọ́ ọ̀gá gbà sẹ́sùrù yín ò ní ti máa bàjẹ́ báwo lẹni tí wọ́n bẹ́ lọ kọ́sẹ̀ mẹ́rìndínlógún ànábì sallallahu alaihi wasallam ṣe oṣù mẹ́rìndínlógún tó fi ń kọjú sí Baitul Maqdis títí bẹ́lọ̀ kọ́nà wọn gbà káwọn ọmọ kọjú sí alkaaba kọ́nà ẹlẹ́dàá wo tó wá gbà fún ọkọ̀ ọmọ kọjú sí alkaaba lọ́jọ́ wa ti wá jẹ́ táwọn ò ní sòrò tẹ́lẹ̀ tí tọba ti ṣàdúrà kan ọ̀túnla iná ilẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ exam ọwọ́ á rí i pé ọ̀túnla ti ń bọ̀ fẹ́ bẹ̀rẹ̀ exam yẹn ó yẹ kó múra ṣàdúrà látòní ìwé ṣe é ṣe ọjọ́ pé láti ìgbà tí ìdáwó yẹn ti ń kó oṣù mẹ́fà tí ti ń kọ ọdún kan ló ti ń ṣàdúrà ìdáwó ń kọ̀ tún la lọ ń ṣàdúrà ọ̀wọ́n á ṣàdúrà láàrin ìjọ kan ìjọ méjì ìgbà tí ti ìdánwò tí wọ́n jáde wọ́n lọ fìdí rẹ́mi ọ̀n bara jẹ́ níwọ̀ ọ̀nà tó ti dẹ́pẹ́ mọ́ bẹ́ẹ̀ o. subhanallah ìbẹ̀rẹ̀ ti rí i pé ọmọ èèyàn alágbèsè burúkú ni àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ̀ àwọn kì í sọ fọ́lọ̀ pé kí ló dé tó yẹ pé àti gbàdúrà mi yìí wá pẹ́ tó báyìí ṣé raw material àtẹ́sí bá mi ṣe tí mò ń fẹ́ mi ò sí ni àbí báwo àbí máa ń pa wà. o mùsùlùmí ò ní sọ bẹ́ẹ̀ torí ìdílé akramakumullah ẹ jẹ́ ká lọ fi kún sùúrù wa ká sì jẹ́ ẹni tó ṣe é pé yóò láyọ̀ ọkàn sí gbogbo ntọ́lọ́mbà ṣe ká sì má ti sọ̀rọ̀ ìtinú ká fọkàn balẹ̀. tí ọlọ́run ẹlẹ́dàá wa pé ogun tó bá fẹ́ ṣe yóò ṣe náà ni ẹnìkan kì í fi tipátipá kì í fi mọ́lọ̀ náà lẹ́yìn rẹ̀ wọ́n gba ìgbà wá wá láti ọ̀dọ̀ Nafi' anna Umar ibn al-Khattab radiyallahu anhu qala ma bayna al-mashriqi. والمغرب قبلة إذا توجه قبلة عمر ني أنت لا ني بلا أتيب وورن القبلة ني لا ني بلا أتيب وورن القبلة ني tí wọn bá ti kọjú sí ìhà àbí tí kàába wà. wọn gbarú ọ̀rọ̀ yìí náà wá wípọ́rọ̀ ànábì ni sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbajúmọ̀ púpọ̀ pọ́rọ̀ Umar ni ètò Umar ń sọ bí wípé ká ibùlà oòrùn ká wo ibùwọ̀ rẹ̀ bá ti bẹ láàrin ibi tó rùn ti àti ibi títí máa ọ̀rọ̀ tó sọ yìí ó ní tá a bá ti kọjú sí ìhà àbí tí alkaaba wà ọ̀rọ̀ tí Umar sọ yìí bẹ́ẹ̀ ni fún irú ìlú tó bá jẹ́ ìlú tó bá dàbí almadina. ibi tó bá jẹ́ àárín ìbùwọ̀ oòrùn fún wa àmọ́ pẹ̀lú májàmú kékeré ìlú yẹn ó dàbí almadina rí alikaaba àbí alikibla ní madina ó wà ní jẹnu alikibla ní madina ó wà ní aljẹnu ó wà ní gúúsù ajá yìí pé àárín bùlà àti bùwọ̀ ọ̀run náà ni alikibla wà ní madina bẹ́ẹ̀ náà lọ́rọ́ rí tó bá jẹ́ pé àríwá ni kibla wà sí wa ń lù wa. Si irú al-Madina irú al-Yaman bẹ́ẹ̀ ni etí bẹ láàrin ìbùlà àti ìbùwọ̀ oòrùn al-Qibla ni bẹ́ẹ̀ náà nílùú tó bá yẹ pé àríwá ni Mẹ́kà wà tiwọn àjẹpẹ́ntì ń bẹ láàrin ìbùlà àti ìbùwọ̀ oòrùn al ni. àmọ́ ìlú tó bá yẹ pé ìbùlà oòrùn gángangán làlùkébìlà wà táwọn ibùwọ̀ rẹ̀ lọ́wọ́ àti wọn nítorí pé lẹ́tẹ̀rí ìkórí pẹrẹsẹ bá ń ṣe ń lérò ọlọ́run dá rogodo ni tó bá jẹ́ pé ibùlà ọ̀run gángan làlùkébìlà ti wá wà gẹ́gẹ́ bó ṣe rí láfíríkà ń bí àbí ibùwọ̀ rẹ̀ bó ṣe rí lágbọn abòmíì bí àwọn agbọn Asian country bí àwọn China nǹkan kan. pé agbá agbọn ibùwọ̀ oòrùn ìní mẹ́ta wà sí wọn tó a ní sọ pé máa bẹ́ẹ̀ ní ọlọ́mọṣẹ́kọ̀ ọlọ́mọgẹ̀rẹ̀ kébìlà ní lọ́dọ̀ ti wọn eléyìí bẹ́ẹ̀ nù àwọn àdéhìí tá a lè gbọ́ yé àfi ká ni ma nípa geography bí bá nàbí sallallahu alaihi wasallam sọ pé la tastaqbilu al-qiblata bi bawlin wala gha'iq wala tastadbiruha walakin sharriqu aw gharribu ẹ bá fẹ́ yàgbẹ́ àbẹ bá fẹ́ tọ̀ ẹ má dojúkọ àlùkébìlà sì má kọ̀yìn sí kàkà bẹ́ẹ̀ ẹ máa kọjú sí ibùlà àbí bùwọ̀wọ̀n àdìsí yẹn náà fẹ́ náà lórí nítorí pé tó bá kọjú sí ibùlà ọ̀run níbí nígbà tó fẹ́ tọ̀ àbọ̀ bá fẹ́ yàgbẹ́ o ti kọjú sí àlùkébìlà o ti kọ̀yìn sí àlùkébìlà o ti kọjú sí àlùkébìlà ọ̀kọ̀yìn sí ṣùgbọ́n yàtọ̀ sí irú Madina àbí ìlú tó bá jọ bíi Madina nítorí pé kébìlà lọ́dọ̀ tiwọn ó wà ní south so ajẹ́ pé o lè kọjú sí búlà o lè kọjú sí ibùwọ̀ nítorí pé o ti yẹra fún ibi tí kíbùlà wà lẹ̀ o. fẹlẹ yìí ó túmọ̀ sí pé lọ́dọ̀ tiwa àwọn onísọ yìí pé máa bẹ́yìn al-mashriqi wal-maghribi qiblatun idha tuwujjiha qibala al-bayt àwọn sọ yìí pé máa bẹ́yìn al الشمال والجنوب قبلة إذا توجه قبل البيت ǹjẹ́ ńbẹ láàrin gúúsù àti àríwá ibẹ̀ làlùkíbìlà ti wá wà àárín gúúsù àárín gúúsù àti àríwá ibẹ̀ làlùkíbìlà ti wá wà lópin ìgbà tá a bá ti kọjú sí agbọ̀nbi tí kàába wà ṣe eléyìí ni. so adẹ́pẹ́ ilé ayé ilé ayé á pín sọ́nà méjì nípa bo ni kàába níbo ni kíbla wà sí gbogbo olùkọ̀ọ̀kan kọ̀tàkùn kíbla tó fi báwọ̀dì bùlùdán máa bẹ̀yìn al-mashriq wal-maghrib idha tuwajjaha qibla al-bayt láwọn agbọn mi kuma yóò jẹ́ máa bẹ̀yìn ash-shimali wal-janub idha tuwajjaha kíbla al-bayt láàrin àríwá àti gúúsù ni. wọ́n máa ti kọjú sí ìhà ibi tí kààbà wà tẹ́lẹ̀ ìbáyé wa ajá ike ọ̀rọ̀ Umar yìí ọba alimadina wi àtàwọn àlùtọ́ bá dàbí alimadina. wọ́n máa ń sọ pé ṣé bá sọ pé láàrin ibùlà àti ibùwọ̀ ọ̀hún ibẹ̀ làlùkíbìlà wà sílùú tìǹbù. ṣé ẹ wàá fi bùlà sápọ̀ tún yín ni àbí bùwọ̀lẹ́ fi sápọ̀ tún yín nítorí pé ìlú tí wọ́n bá ti fi ìbùlà oòrùn sí apọ̀ ọ̀tún tiwọn a jẹ́ pé àlọ́kébùlà ń bẹ ní north ìlú tí wọ́n bá sì ti fi ìbùlà oòrùn sápọ̀ òsì tiwọn ajẹ́ pé àlùkébìlà ń bẹ ní south. Al-Madina ní ìsìn apá òsì wa òun láfi ìbùlà òrùn sí apá ọ̀tún wa ni láfi ìbùwọ̀ rẹ̀ sí ajẹ́ pé àlùkébìlà ń bẹ ní south. ẹ̀rí kéènì sí ní Nàìjíríà tí wọ́n ń bí láfíríkà aṣọ ike ti ń bẹ láàrin north north and south ọ̀là alqibla nísìn tí a bá fi north sí apá ọ̀tún wa ńbọ̀ là alqibla wa tí a bá fi north sí apá ọ̀tún wa ńbọ̀ là alqibla wa a jẹ́ pé ọ̀nbẹ ní east. sábà fi north sí apá òsì wa àjẹpọ̀ àlùkébìlà ń bẹ ní west. so eléyìí ni ìtumọ̀ ọ̀rọ̀ Umar ń bí pé ma bayna al-mashriq wal-maghrib qibla ntí ń bẹ láàrin bùlà àti bùwọ̀rùn àlùkébìlà ní sẹ́ẹ̀sì máa pé kébìlà yẹn ó lè wà ní south ó sì lè wà ní north táwọn náà bá sọ pé ma bayna shimali wal janubi qibla ntí ń bẹ láàrin àríwá àti gúúsù al ni ẹ sì mọ̀ pé ntí ń bẹ láàrin méjèèjì yẹn east and west qibla lè jẹ́ east ó sì lè jẹ́ west àjẹpé tó bá ti lè jẹ́ pé east bá ní qibla wa àjẹpé north la fi sí apá ọ̀tún wa tó bá jẹ́ pé west bá ní qibla wa àjẹpé a fi north sí apá òsì wa lẹ́yìn ìjọba. tọ wọn ni ajẹ́pọ̀ alùpùpùlà fẹ̀ gan máa bẹ̀yìn náà al-mashriqi wal-maghribi qibla ajẹ́pẹ́ alùpùpùlà fẹ̀ gan gẹ́gẹ́ bí tábà sọ pé máa bẹ̀yìn ash-shimali wal-janubi qibla ntí ń bẹ láàrin ibùlà àti ibùwọ̀ ọ̀run ntí ń láàrin àríwá àti gúúsù qibla ni ajẹ́pẹ́ qibla fẹ̀ gan wọ́n ní bẹ́ẹ̀ ni qibla fẹ̀ gan torí ẹ̀ kí lẹ́yìn wulẹ̀ tẹ́ jáde. kílẹ̀ ń bẹ́ wúlẹ̀ tẹ̀ ń jáde nítorí pé ọlọ́wọ́n bá ẹlẹ́dàá sọ pé ọ̀dẹ̀nà rọ́ taqalluba wajhika fi as-sama فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرة ọlọ́run ni ẹ dojú kọ ìhà ìhà ìhà ni ẹ dojú kọ ìhà àbìkan ó túmọ̀ sí ká sì tẹ́lẹ̀ wá nítorí pé kìí sóun gángan gángan inú wọn ní kẹ́ ẹ máa tájẹ́tì láti gbogbo bí tẹ́ bá wà láàyè ìhà bí tọ́ bá wà direction bí tọ́ bá wà inú wọn ní kẹ́ ẹ kọjú sí sókè àní wàhálà wọn sọ pé no nọ́mbà tó ń mú yẹ kó wà accurate gidi ó ṣe kékeré ní kékeré àní adójúkọ ha bí tán torí àwọn sọ pé alukébìlà fẹ́ alukébìlà máa wá di tó fún gidigidi fún àwọn ẹni tó ṣe wípé wọ́n ń ṣe sọ̀láàtì wọn nínú al-masjid al-haram mọ́sálásí tó yípo kàábà tó bá ké bẹ̀rẹ̀ bá ti ń ṣe sọ̀lá al-qibla fún ga nítorí pé ńlá ń rí lópin ìgbà tó ń bá ń rí al-qibla lọ́kọ̀ọ́dù sùn ẹni pé ẹni tó wà lóde ńkọ́ al ti ẹ̀ jù tì yín lọ nítorí kó dé fẹ́ẹ́ gbogbo bí tó jẹ́ ìhà kàábà lágbọ́n ọ̀tún tó bá ti kọjú sí agbọ́n ọ̀tún yẹn alùpùpù àwọn kọjú sí ẹ wá òògùn ṣe fẹ̀ tó gbogbo tó jẹ́ ìhà kàábà lágbọ́n òsì gbogbo ẹ̀ tó bá ti kọjú sí agbọ́n òsì mẹ́kà kíbílà lọ kọjú sí agbọ́n abẹ́ ń sì tóbi ju bí mẹ́sídẹ̀ẹ́dẹ̀ haram ṣe wà lọ gbogbo ẹni tí ó ń kọjú sí agbọn agbọn wájú kàába ìlànà àdúgbò tí wọ́n wà gbogbo wọn bá ti kọjú ságbọn wájú yẹn wọ́n ti kọjú ságbọn ẹ wá wá gbọn abẹ wọn ti fẹ̀ tó bẹ́ẹ̀ là ń tọ́ àlágbọn ẹ̀yìn wọ́n á sọ pé kàába àtàwọn ará alikébìlà àtàwọn ará mẹ́kànga ó tún kéré sálùkébìlà gbogbo ẹni tí ń gbénu haram torí pé haram tó tóbi jù Mẹ́kà lọ wọn á ní ẹni tí ò tẹ̀ sí mọ́kà táwọn wà ń gbogbo òkèèrè réré nílé ayé alùpùpù tí wọ́n fẹ̀ jù táwọn eléyìí náà lọ síbẹ̀ ló ti jẹ́ pé ẹ rí i pé bí lóyún ṣe tóbi gbàdúgbò tẹ wá ti ṣe tóbi tòfẹ́ náà lẹ́ẹ̀ máa wo agbábo ní ibi tí mọ́kà wà sí wa níṣẹ́ àwa wò pé agbábo lọ́rùn ni mọ́kà wà sí wa ẹ wá wá dúró kíbla ẹ wò pé ṣe tó tí gbogbo ọkọ̀ jù sí tó tó bá kọ́ hà ní mọ́sálásí kan ní gbogbo ọba péjọ sí o ní gbogbo òlú kan mọ́sálásí kan làbá dúró sí so alùpùpù fẹ́ẹ̀ fáwọn ará òkèèrè rere sí mẹ́kà ilé ìjẹba àdúgbò fọlọ́ lẹ́yìn rẹ̀ ni malik tún gbé ọ̀rọ̀ mi jáde pé má já a fi mẹ́sìdì nàbí sọlọ́láhu alayhi wa sẹ́lẹ̀ ohun tó wá nípa mọ́sálásí ànábì àmọ́ pé ó tóbi ó tóbi ó tóbi nínú pé mọ́sálásí tóbi láyé mọ́sálásí àkọ́kọ́ tó tóbi jù náà ni mọ́sálásí alkaaba mọ́sálásí kaaba òun ló tóbi jù òun ló lọ́lá jù òun ló ga jù nínú gbogbo mọ́sálásí mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì náà ni mọ́sálásí ọ̀gá wa anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam àmọ́ pé gbàtà anabi sallallahu alayhi wa sallam tó ṣe hijira tó wọnú ìlú madina àmọ́ pé mọ́sálásí rẹ̀ yẹn òun náà lọ kọ́kọ́ ṣiṣẹ́ àtikọ́ ó ṣiṣẹ́ àtikọ́ mọ́sálásí rẹ̀ òun gan pẹ̀lú ọwọ́ rẹ̀ alápọ̀nlé ó kópa nínú kíkọ́ rẹ̀ ilẹ̀ ẹ̀bẹ̀ wọ́n jẹ́ táwọn kan nínú àwọn ànsọ́ ànábì sallallahu alaihi wasallam rà lọ́dọ̀ wọn ó sì hàn yín pé wọ́n ń sìnkú síbì kan nínú rẹ̀ tẹ́lẹ̀ ànábì ni wọ́n hu gbogbo ẹ̀ jáde náà wọ́n hu gbogbo tó kù nù àṣẹ́kùbọ̀ ara àwọn ẹni tó ń ti síbẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ síbẹ̀ anabi sallallahu alaihi wasallam kọ́ mọ́sálásí rẹ̀ nígbà tó kọ́ òru rẹ̀ ó jẹ́ apá gúngún apá àádọ́rin ńlọ òru mọ́sálásí anabi sallallahu alaihi wasallam ìbú rẹ̀ ó sì jẹ́ apá ọgọ́ta àádọ́rin sọgọ́ta seventy by sixty apá onímọ̀sálásí anabi jẹ́ nígbà tó kọ́ á rí i pé kò tóbi lọ títí àmọ́ tóbi púpọ̀ lọ́jọ́ yẹn tí ó ń ka ẹni tó ń ṣẹ̀gbà islam ló fi jẹ́ pé lónìí ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tó yẹn bá wọ̀ bẹ̀ nínú nǹkan tó ń ṣe síbẹ̀ ó náà ní kí wọ́n sàmì sí bóun ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ti ṣe tóbi tó ní ayé ànábì sallallahu alaihi wasallam báwo ló ṣe máa wọ́n sàmì sí ẹ̀rí lókè àwọn òpó òpó òpó tí wọ́n ṣe ẹ̀rí bí kàtó so pẹ̀lú omi bí omi gold wọ́n á fi kọlọ green wọ́n fi wọ́n fi sọ̀ráǹdì ẹ̀ so wọ́n kọ síbẹ̀ pé hadu masjid nabiyyi sallallahu alayhi wa sallam kí ló dín wọn ibi tí bọ́dà mọ́sálásí ànábì mà láyé ànábì so ẹ rí láti orí òpó àkọ́kọ́ títí lórí òpó tó parí sínú báyìí àti ibi tó parí sí lóòrò àtìlú ẹ rí tó ń sàmì sí báyìí ní mọ́sálásí ìsẹ̀mbẹ̀ àkọ́kọ́ ẹni tó tún kọ́kọ́ fẹ́ tó tún fi tóbi sí i òun náà ni Umar ibn al-Khattab radiyallahu anhu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi táwọn kọjú sí tọ́jẹ́ Kaaba tọ́jẹ́ tóbílà ní ìsinmi mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn ẹ̀yìn mọ́sálásí ànábì ń tẹ́lẹ̀ ètò túmọ̀ sí pé ńgbà táwọn kọjú sí Baitul Maqdis ibi táwọn kọjú sí ní ìsinmi làwọn máa kọ́ pàkọ́ sí nígbà yẹn ṣùgbọ́n gbà tọ́lọ̀ ti ṣe lófin ibi ká máa kọjú sí káàbà wọ́n yí kíbla yẹn náà padà ńlọ́pàá ló fi jẹ́ pé àwọn ilé ìyàwó ànábì sallallahu alaihi wasallam bíi ilé Àìṣà níbi tá ànábì sallallahu alaihi wasallam ń padà sáláìsì sí ẹ̀yìn mọ́sálásí ni lákọ̀ọ́kọ́ ẹ̀yìn ibi tí mọ́sálásí wà ní lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ìgbà tí wọ́n yí kíbla padà síwájú àwọn eléyìí bọ́ sí iwájú ibi tí mọ́sálásí wà kótó wá di pé Al-Walid Al-Walid ibn Marwan lọ́jọ́ gọ́vùnà Madina rí ìgbà tó ń fẹ́ mẹ́tíláṣí ló wá ra àwọn yàrá bí tọ́jẹ́ táwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam tó wà nítòsí mẹ́tíláṣí lọ́ọ́ ra má ilẹ̀ mẹ́tíláṣí ló fi wá kọ́ gbogbo ẹ̀ àmọ́ fi àwọn yàrá yẹn lẹ̀ ní yàrá àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n jẹ́ kílẹ̀ mẹ́tíláṣí kó gbogbo ẹ̀ Umar làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ fẹ́ mẹ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn rẹ̀ ni Uthman lẹ́yìn rẹ̀ náà ni Abdulmalik ibn Marwan lẹ́yìn ìgbà náà lọ́kàn ọmọ rẹ̀ Al-Walid ibn Abdulmalik ibn Marwan tó bá ti fẹ́ mẹ́tíláṣí ànábì kó tó wá kan àwọn míì àwọn míì àwọn míì táwọn náà gbìyànjú gẹ́gẹ́ bíi. آه، الاتراك العثمانيه او دول او طاقيا هنا كتوا توسعة السعوديه التوسعه الاولى والتوسعه الاخرى والتوسعه الكبرى الاخيره السعوديه اني بلي بلي بلي ني جوبا تو ام بيني نتي سيفه مثل النبي صلى الله عليه وسلم كنت وادي بتدي تقولوني nítorí pé bíi mọ́sálásí ànábì wa wà lónìí wọ́n fẹ́ẹ́ tóbi ju gbogbo ọjọ́ ń pè Madina lọ láyé jọ̀hún níbi àìníye ìgbà gbogbo Madina náà jùlọ kékeré lọ́ngbà ibi tí mọ́sálásí wa fẹ̀ dé lónìí wọ́n fẹ́ẹ́ tó Madina bíi mẹ́ta bíi mẹ́rin so mọ́sálásí ànábì nù sallallahu alayhi wa sallam wọ́n gba ìgbà wá wá láti ọ̀dọ̀. أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة في مسجدي هذا خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام النبي صلى الله عليه وسلم يعني صلاة يوكا تعبت للسينما ثلاثمية قل له رجو أكبر صلاة tá a ṣe níbòmíì tó àyàfi mọ́sálásí mọ́kà àbọ̀wọ̀ ó túmọ̀ sí pé sọ láti ẹyọ kan téèyàn bá ṣe nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó lóore ju ẹgbẹ̀rún rú rẹ̀ tó sẹ́ńbò mi lọ Allahu akbar ṣèdí nù tó fi jẹ́ pé téèyàn bá lọ sí àlùmọ̀dínà kókó téèyàn lọ sí mọ̀dínà náà ni pé wọ́n fẹ́ ṣe sọ láti nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam kéde pé mò ń bẹ sàárẹ̀ ànábì ká máa wá digbági gàárì ẹ̀sìn ló kọ fáàn lọ mọ́sálásí ànábì sọ̀rọ̀ bá àṣọ náà láti lọ bẹ ànábì wò láti lọ bẹ sàárè rẹ̀ wò abẹ̀rẹ̀ ọmọ aka ayà ń kàkùkà ọmọ atútù kòtò wàlẹ́ anahum ẹ̀fọ́dẹ́mu ànfọ́sọ̀rọ̀ جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما ibi tó bá ti ń gbà tí wọ́n ti àbòsí sórí ara wọn wọ́n bá wa bọ̀ wọ́n á àforíjì lọ́dọ̀ wọ́n tún tọrọ àforíjì lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn bá bá pé ọlọ́run bá aláforíjì ní oníkà ìyẹn sànàbí òtó kú mi ntọ́sí ọlọ́run tó ti ànábì wọ́n tọrọ àforíjì ànábì ti kú kí ló ń wá lọ sí di sàárè o kí ló ń wá lọ sí di sàárè o torí rẹ̀ náà sọ pé kókó tó ti torí rẹ̀ lọ sí Mẹdínà nípa ọ̀fẹ́ láǹfààní àti sísọ láti ní mọ́tíláṣí láti ṣe dọ̀rẹ̀ إلا إلى ثلاثة المساجد أي دقاري أسفاني من أدول الله سلسمي بكنا في مثلث متى مثلث مدينة مثلث كعبة أتي مثلث بيت المقدس torí ẹjọ bá ti wá dé Medina ẹ lọ sí mọ́sálásí anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ sì sọ láti rákà méjì ń bẹ́ẹ̀. kó jẹ́ tahiyatul masjid kó jẹ́ sunnatul wudu tí ó bá jákòókò sọ̀láàtì tọ́jọ́ ràn yín kó jẹ́ sọ̀láàtì duha tí ó bá sáàtì jákòókò sọ̀láàtì tọ́jọ́ ràn yín tó bá kọ́kòókò sọ̀láàtì tọ́jọ́ ràn ẹ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí bíi tá ẹ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí bíi dáńtì ṣe sọ̀láàtì yẹn ẹ ti láǹfààní àti ṣe sọ̀láàtì ní mọ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam yẹn lẹ́yìn sọ̀láàtì yẹn ẹ rìn síwájú ẹ wá lọ sálámù sànábì sallallahu alaihi wasallam nínú sàárè rẹ̀ nítorí pé àtàbẹ̀rù dábẹ̀rù kókó tó gbé wá sí Mẹ́dínà ní kí wọ́n fẹ́ẹ́ ti sọ̀láàtì mọ́tíláṣí ànábì sallallahu alaihi mọ́tíláṣí títí torí rẹ̀ ṣíṣe sọ̀láàtì ẹyọ kan ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó lóore ju ẹgbẹ̀rún sọ̀láàtì tó ṣe ń bomi lọ ibòmíyàn ọba àjẹ mọ́sálásí ọba àmọ́ jẹ mọ́sálásí ibòmíyàn ọba àjẹ mọ́sálásí tó ṣe pé inú Madina náà lọ wà àbí lómi ọba àjẹ tòsí mọ́sálásí ànábì mọ́sálásí yẹn wà ọba sì jìnnà sí sọ̀láàtì ẹyọ kan tó ṣe mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó lóore jẹ gbẹ̀rún irú rẹ̀ lọ tó ṣe mọ̀ mi. tun yẹn ni pé nàkìrọ̀tún fi siyaqi àbí fi siyaqi al-ithbat fahiya mutlaqa sọlẹ́ẹ̀tún kò bá jo naa yìí tun kò bá jẹ náà fìlà gbogbo sọlá ti kán tó o bá ṣe. ní mọ́sálásí ó lórí ju ẹgbẹ̀rún sọ̀láàtì tó sẹ́ńbò míì lọ àyàfi mọ́sálásí mọ́kà àbọ̀wọ̀ nítorí pé sọ̀láàtì ẹ̀yọ̀ kan tó bá ṣe ní mọ́sálásí mọ́kà àbọ̀wọ̀ ó lórí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn subhanallah ní àtò àlè ní àtò àlè tí mọ́sálásí àlẹ́ bìsọ̀lọ́lá àlùsọ̀lọ́ ó sì jẹ́ àlè. ọ̀rọ̀ tá nàbì sallallahu alaihi wasallam sọ yìí. ọjọ́ ti àwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin nítorí pé mọ́sálásí náà là nàbì sallallahu alaihi wasallam sọ pé la tamna'u ima Allahi masajid Allah wa salatuhunna fi buyutihinna khayr ẹ má kọ̀ fáwọn obìnrin tó ń jẹ́rú ọlọ́run láti ṣe sọ̀láàtì ní mọ́sálásí ọlọ́run ṣùgbọ́n sọ̀láàtì kan bá ṣe ń lé wọn ó lóore ju kí wọ́n lọ sí mọ́sálásí lọ ó tún lóore tí wọ́n lọ sí mọ́sálásí ànábì kan lọ aláhu akbar ó túmọ̀ sí pé àwọn obìnrin ọlọ́run pọ́n wọn lé púpọ̀ sọláàtì tẹ bá ṣe nínú ilé yẹn ọlọ́lá onílàádájú ètò ọlọ́sẹ mọ́sálásí lọ tó fi lórí mọ́sálásí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà salatun fi masjidi hadha hadha wọ́n ní isharatun ìlà mọ̀ọ́dúndín wọ́n máa lo hàdá láti tọ́ka tìǹtìǹ bẹ̀ sọ̀lẹ́tún fi masjidi hàdá sọláàtì kátó ọba ṣe mọ́sálásì mi yìí ṣé mọ́sálásì rẹ̀ tó wà ń gbà ní àbí ní tí mọ́sálásì padà dà fi masjidi hada ṣé mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ òdi wọn bí dáná bí kọ́ mọ́sálásí rẹ̀ sí ń gbà wọn ọba àti ẹ̀rínọ́fẹ́tì ọwọ́ bí tọ́kọ sí yàtọ̀ síbi tí extension dé ní àbọ̀kárí gbogbo extension ìyapa wà láàrin àwọn obìnrin wọn máa lè kí àwọn wo wọn mọ ìṣara yìí ìsọ̀lẹ̀ tún fi masjidi hada ẹni títí ń bẹ lànà bí tọ́ka bàtà olùmọ̀mí ti sọ pé rárá ànábì tọ́ka sí ní tó ti bẹ ní ìsìn ntí ntí bẹ bá sì bí ara rẹ̀ náà ni ara rẹ̀ náà ni sáà ti rí i pé inú mọ́sálásí ló ti ṣe sọ láti ké sòde mọ́sálásí nítorí pé sọ̀lá tún fi fi gọ́rùfìyà sọ̀lá ti ọba ṣe nínú yàtọ̀ sẹ́ni ṣe sọ̀lá ní àgbàlá mọ́sálásí ó ṣe sọ̀lá ti nínú àdéhùn kan sì wà tí wọ́n gbà wá ṣùgbọ́n kò fẹsẹ̀ ẹni lẹ̀ pé huwa masjidi huwa masjidi wa in imtadda ila Sana'a ó kama jà pé mọ́sálásí mi kò bá fẹ̀ títí dé Sana'a ní Yemen ìyẹn ni kí wọn bá fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ kó tún dé Yemen mọ́sálásí mi ṣùgbọ́n kò fẹsẹ̀ ẹni lẹ̀ ala ìtọ́jọ́gba ni pé gbogbo bí wọ́n bá fẹ́ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam dé tí ẹ̀ bá ti sọ láti nínú rẹ̀ àárọ̀ kan pé ó ní ládàá ńlá kìí ṣe pé ọ̀wé ìtànàbì sallallahu alaihi wasallam tó fi sílẹ̀ nítorí pé eléyìí tí wọ́n fi kún náà ara rẹ̀ ni tí ọba sì sí pé mọ́sálásí ànábì ọba ti pọ̀ báà eléyìí túmọ̀ sí pé mẹsàlásì ànábì sallallahu alaihi wasallam náà ní mẹsàlásì rẹ ọmọ jẹ gbogbo ibi tó wù fún ọ̀fẹ́ dé ẹrí pa àwọn kan lónìí táwọn bá dé mẹsàlásì ànábì sallallahu alaihi wasallam wọn ò ní fẹ́ẹ́ ti sọláàtì ní gbogbo àwọn ààyè tuntun tuntun tó ń fi kùn agbọn wájú yẹn ibi tí wọn wo ibi tí wọn sàmì sí pé ibo la mẹsàlásì ànábì máa ibẹ̀ ni wọ́n máa làwọn yóò fi pọ́n bẹ́ẹ̀ ẹni tí wọ́n gbé lẹ́yìn pé kọjá lórí rẹ̀ pé à ah, ibi téèyàn ti gba aládàáni lè kèé ṣe gbogbo <laughs> kèé ṣe ṣe gbogbo ẹlẹ́ gbogbo ẹ náà ra mọ́tíláṣí ànábì sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ kọ̀ọ̀kan má lọ ya bí àwọn ẹjọ́ máa ṣe pé ẹ eh, kálíbásọ́lá kálíbásọ́lá wọ́n wá máa tò síta níbi tó yẹ kí wọ́n fi rin sọ̀ráǹdì yóò tò síta ẹ̀ wọ́ òṣèṣọ́ láti inú mọ́tíláṣí. tọ́ lẹ́yìn ìjọba sọ̀rọ̀ خير من ألف صلاة فيما سوى إلا المسجد الحرام مسجدي قلت كيف في مسلاتي كيف في مسلاتي في صدر مسلاتي كيف أنا بسوق مسجدي مسلاتي وتقوى أن المساجد لله دعا وأن المساجد لله قول يا سيدي تقول مسلاتي على أجل أبدا سوق تقوى أن المساجد لله مسجدي لمسلاتي تميل so kò sí tó burú tó bá pa àkànṣe ní àdírẹ́sì láti dàmà síra wọn láti ké tọ eléyìí o mọ́sálásí kìnní kan eléyìí mọ́sálásí kìnní kan masjidul ansar masjidul muhajirin masjidu jami al-madina jami kìnní kò sí wàhálà mi kò sí wàhálà mi kí wọ́n ti pé kí wọ́n wá sọ pé mọ́sálásí kìnní kan tí wọ́n á lọ parí tó wà ní al-masajida lillah tó ajẹ́pẹ́ kí wọ́n á ní wọ́n ń pè ní alimẹ́sìlì ti sọ pé fi mẹ́sìdì ni tó o túmọ̀ sí pé nǹkan tá à ń padà wá ń lò yìí pé tí mẹ́sìlásì bá ti jẹ́bi tá a ti ń ṣe júmọ̀ àdáàbò pé jáàmẹ̀ jáàmẹ̀ ọ̀yẹ́ ká gbàgbé mẹ́sìdì náà wọ́n lè pe mẹ́sìlásì ní mẹ́sìdì kó sì jẹ́ kí wọ́n ṣe júmọ̀ àná ń bẹ́ẹ̀ kódà gan-an ó nìpìlẹ̀ nítorí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tí ìjọba tún ti júmọ̀ àlọ́ á ń ṣe ń bẹ̀ ibi tí Islam ti bẹ̀rẹ̀ náà lẹ́yìn ìjọba lẹ́yìn rẹ̀ ó ní وحدثني عن مالك títí dọ́dọ̀ Abu Hurairah رضي الله عنه أو عن أبي سعيد الخدري àbí kọjá pàtọ́dọ̀ Abu Sa'id al-Khudri ló ti wá ìyapa iyèméjì lọ́dọ̀ àwọn ẹni tó gbà wá sábò rírà ni àbí àbùsà yìí torí àmànà àwọn onígbà ń gbé mú kájàrí owó ló burú rárá o torí àmànà sábò rírà lọ sọ ni àbí àbùsà yìí. أن رسول الله صلى الله عليه وسلم قال قال بي وعكاته لولوه باكما باوس ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي إن تنبالاني ليمي àti ibi tí mo ti máa dúró bá yín sọ̀rọ̀ tọ́jà ìtọ́gba mímbàrà nábì rawdatun min riyadil janna abata kan ni o nínú àwọn abata aljanna abata kan ni nínú àwọn abata aljanna wa minbari ala hawdi bẹ́ẹ̀ sì ni ibi tí mo ti máa dúró bá sọ̀rọ̀ òkè òkè omi abata mi ló òkè omi àbàtà mi lọ́wà ẹgbà wáyìn bí wọ́n ti ṣe gbà wá nù nínú Muwatta àti Imam Malik sábò Hurairah lọ sọ látọ̀dọ̀ ànábì àbí Abu Sa'id al-Khudri ṣùgbọ́n al-Imam al-Bukhari àti Muslim àwọn ti gbé jáde gbọ̀nà Abu Hurairah pápó Hurairah lọ sọ ọ̀hàn sáwọn bẹ́ẹ̀ àdúpẹ́ tọ́ máa bẹ́yìn náà. بيتي ومنبري روضة من رياض الجنة bí àbàtà kan nínú àbàtà àlùjáná ní bẹ láàrin ilé mi àti ibi tí mo ti máa dúró bá yín sọ̀rọ̀ láyé ìtọ́ga yẹn. àwọn èèyàn nígbà tí wọ́n gbọ́ àdéhùn yìí ó mú kí ọjọ́ pé ibi tá à ń pè ní rọ́wọ́bà nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ pé sàtìsà nígbà tó lé débẹ̀ tó ní báyìí. láàrin ibi tí ilé tí wọ́n sin ànábì sí wà ilé Aisha tí ibi tí ànábì ti máa ń dúró báyọ̀ sọ̀rọ̀ so ó sì rọra jẹ̀ díẹ̀ rọra jẹ̀ díẹ̀ so ànábì wa ní àbàtà kanu nínú àwọn àbàtà àlùjànnà gbogbo èèyàn fẹ́ jókòó sí àlùjànnà látàrí torí ẹ gbogbo èèyàn lọ péjọ sílẹ̀ yẹn <laughs> kò síbi iṣu ó sì máa dọ̀ ọ́ láàmú <laughs> tọ́ gbà pé kí iṣó burúkú kankan bá lu alẹ́ ẹgbẹ́ kọ́ wá dìde mbẹ́ pínrín yẹ bọ̀ táwọn yẹn ti ń retí àti gbé ọkú láàyè ọwọ́ akú ni wọ́n wá ní wọ́ ọkú mbẹ́ ẹ̀ sì rí kébẹ̀ yẹn wọ́n ti fi irú ìtẹ́kàn tí kọ́lọ̀ rẹ̀ yàtọ̀ sáwọn yòókù síbẹ̀ tẹ́ bá lo ìdí aláwọ̀ pupa pupa pupa sínú mọ́tíláṣí ibẹ̀ wọ́n lè fi aláwọ̀ ewé rúṣurúṣu tí ò tí ò dúdú lọ títí wọn tí ò tí ò tí ò tí ò tí ò tí ò di aláwọ̀ ewé tó ki lọ títí wọn tẹ bẹ fi mọ̀ pé rọgbà ló ti wà yìí ó nídìí àlàyé so ibẹ̀ náà ni ibi táwọn ti ń pèpè fún sọlá ayé wọn tí wọn máa tọ́ ga déédéé ibẹ̀ náà lọ wà à ibẹ̀ yẹn subahánàlá ẹlòmíì gan bá ti dé mẹsàlásì àmì ìṣòwò àṣìlá nígbà gbogbo ìjọba gbà ní wọn fún yín kàn lura wọn bẹ̀ ní torí mọ́sálásì oníkálukú ọmọ gbìyànjú láti rí kó ń débẹ̀ ń débẹ̀ ń débẹ̀ tọ̀ wọn á ní kí ni túmọ̀ rẹ̀ ẹ̀hẹ́n anábìtàn àsìkò wọn mi ń bẹ̀rẹ̀ àlẹ́ àhàwòrè ibi tí ó jẹ́ mímbà tí mo ti máa ń bá yín sọ̀rọ̀ yẹn òkè omi àbàtà tọ́lọ̀ ń bùn mi táwọn ẹrú ọlọ́run tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn mi tí wọ́n mú nínú rẹ̀ òkè rẹ̀ ní mímbàrú mi wà. níbẹ̀ yẹn ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ kí ni tuma rawdatun min riyadil janna ṣé àyè kan àlìjánà ti wà lókè pẹ̀lú àbí ànábì kan ṣàpèjúwe ni sọ àwọn olùmọ̀ pín sọ́nà mi alákọ̀ọ́kọ́ wọn ní bẹ́ẹ̀ ni àlìjánà ni. láti ayé ń di àlùjánà torí pé gbogbo àyè táwọn ti sọ pé máa bẹ́yìn náà bẹ́yìn tí wọn mi bẹ́rẹ̀ yẹrọ ọ̀dọ́ tó ń bẹ̀rẹ̀ yà ọ̀dọ̀ ìjànà ọlọ́run ọba yóò mú àwọn àyè yẹn ọlọ́run ọba yóò gbé tó bá ti jọ́ gbé nígbà àmọ́ kó ń lẹ̀ wá sọ di ègégé kan nínú àbàtà àlùjánà. tẹ̀lé ìlọ́dọ̀gba jù nítorí pé tánàbí máa ń sọ̀rọ̀ àní sọ pé kò míìnì ń tọ́sọ̀ kò sẹ́ míìnì ẹ̀ máa dé ìsìnkú ànábì máa ń parọ́ àwọn míì sọ pé no kò míìnì ẹ̀ kò míìnì ẹ̀ because àwọn máa ń sọ̀rọ̀ eléyìí ẹ̀ nítorí kí wọ́n kàn lè ti àwọn èèyàn lójú kòkòrò àti sílọ́ọ̀nù á abẹ́rẹ́ ráde ti tó sọ pé alìjẹ́nà tó dáadáa ọ̀bọ̀ ilẹ̀ ẹ̀ lè sọ́yò bí alìjẹ́nà abẹ́ bòójì Ah, bóòlù àlùjẹ́nà ti fẹ́ wà lábẹ́ bòjì àwọn àti wọ́n kàn ló bẹ́ẹ̀ ni torí kí wọ́n lè bá àṣà àwọn èèyàn lórí kòkòrò láti jagun àwọn sọ pé abẹ́ rẹ̀ lọ́wà. wọ́n tún ní bẹ́ẹ̀ náà nì nígbà tí anabi sallallahu alaihi wasallam tó sọ pé al-ummu babun min abwabil janna ìyá èèyàn lẹ̀kùn kan nínú àwọn lẹ̀kùn àlùjẹ́nà ah, lẹ̀kùn àlùjẹ́nà báwọn àwọn ẹni tí wọ́n máa fi agbárí rọ́ fẹ́ máa fi bọ́nú ọ̀rọ̀ tọ́ba wá látọ̀dọ̀ náà àgọ́dọ̀ ànábì nù wọ́n ní àbọ̀ màmá sọ alẹ́ jẹ́lẹ̀ kó sí ká wọlé ebi saka gbalero ni kó ká gbọ́rọ̀ sílẹ̀ ká ṣe dáadáa sí yóò jẹ́ àwọn àlùjẹ́nà àwọn àwọn ahlul majaz torí rẹ̀ wọ́n á ní ìwo lọ́lọ́lá ju òun ṣé maka ni àbí màdìyà tontigbọ́n ànábì sallallahu alaihi wasallam sọ ọlọ́lá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ẹgbẹ̀rún kan péré sì ni ti Madina ṣé maka lọ́lọ́lá jù àbí Madina ẹ bá wà dídì ẹgbà maka lọ́lọ́lá jù tó because wọ́n ti sọ pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn hundred thousand eléyìí kò one thousand ṣé bá sọ pé hundred thousand one thousand náà pé tí gímú fi jìnnà sí pàpọ̀ pọ̀ gan because ṣe bá yọ one thousand kúrò nínú hundred thousand jankoko ninety nine thousand tí maka fi ju sọláàtì tẹ bá ṣe mọ́ṣáláṣí ànábì lọ tà wọ́n ṣùgbọ́n Madina lọ́lọ́lá jù kí ló dé níbo ló yẹ níbo ni àdìsí kan sọ fún wa pé ó abala kanu alìjẹ́nà ni maka kò sí kò sí wọ́n sọ pé mọ̀kọ́mù Ibrahim wọ́n sọ pé bóyá ibi tá à ń ti ṣe sọ̀fà márùwà wọ́n sọ pé bóyá ibi tá à ń ti ṣe tọ́wà wọ́n sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n máa bẹ́yìn náà bẹ́yìn tí wọ́n mi ń bẹ̀rì rawdatun min riyadil janna. ẹ̀ làwọn apá kan ni wọ́n ti sọ pé Madina lọ́lá ju Mẹ́kà lọ o torí pé àdìsí kan tún sọ pé mawdi'u sawtin min al خير من الدنيا وما فيها رواه الترمذي بسند صحيح ibi tá a fi ọrẹ sí kòbókò téèyàn kàn kí bọ nínú àlùjáná báyìí ń ṣe tẹ́ẹ́rẹ́ tó ó lóore ju gbogbo ilé ayé àti gbogbo tí ń bẹ nínú ilé ayé wọn á sọ pé dúró rọ́wùdọ̀ láàrin ilé ànábì àti mímbà rẹ̀ rọ́wùdọ̀ tó ń bẹ̀rù yá ọ̀bẹ jẹ́nà ajọ́ kí màdínà lọ́lọ́ lájú eléyìí jẹ́ ọ̀rọ̀ tápá kan náà olùmọ̀sán bákan náà ẹgbẹ́ wa tó tún tẹ̀lé lẹ́yìn àwọn alátọ̀dọ̀ abdullahi ibn zayd al-mazini anna rasulullah sallallahu alayhi wa sallam qaal ma bayna bayti wa minbari rawdatun min riyadil jannah ní ti ń bẹ láàrin ilé mi àti mímbàrò ibi tí mo ti máa ń dúró bá yín sọ̀rọ̀ tó já ìtọ́gá àbàtà kan ni o nínú àwọn àbàtà àlùjánnà alimami Bukhari àti Muslim ló gbé jáde tọ́ gbogbo náà túmọ̀ sí pé kò sí ìlú kan láyé tí wọ́n ti sọ fún wa pé nǹkan kan nínú ààyè tó wà ń bẹ̀ ara àyè àlùjáná ni kò sí àfi Madina àfi Madina anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí alimadina ga alimadina ga alimadina ga àwọn ẹni bó àwọn ẹni rádaràda alimadina máa ń lé wọn dànù gẹ́gẹ́ bí ẹwìrì tá à ń fi ń fi iná bó ti ṣe máa ń lé ìdọ̀tí kúrò lára ni bẹ́ẹ̀ làlùmọ̀dínà máa ń lé gbogbo àwọn èèyàn burúkú kù làlùmọ̀dínà ga púpọ̀ nítorí pé ìlú ìsìláàmù alákọ̀ọ́kọ́ ni àlùmọ̀dínà ga púpọ̀ ibẹ̀ làwọn sọ̀hábà ti sáyé àti ibẹ̀ náà ti gbé ẹ̀sìn islam tó fi di kárí ayé torí ẹ̀ àlùmọ̀dínà láṣẹk ìlú ńlá tó ju gbogbo ìlú ibi ọlá ńlá tójú gbogbo ọlá òun náà ni alimadina òun alimadina ibẹ̀ náà ni rọ́ọ̀dà anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa. wọ́n gba ìgbà wa eléyìí tó tẹ̀lé wa kò yàtọ̀ sí eléyìí tó síwájú lẹ́yìn rẹ̀ wọ́n á ní báàbù máa já a fi khuruj an-nisa'i ila al-masajid nítorí wá nípa pé sáwọn obìnrin lè máa jáde lọ sí mọ́ṣáláṣí ẹ̀rí pé tọkùnrin wọn ní mẹ́nu bàá nítorí àlọ́sùn òun náà ní káwọn ọkùnrin ọlọ mọ́sálásí ìpìlẹ̀ ẹnu lọ́sùpọ̀ àwọn obìnrin àlọ́sùn náà ní kí wọ́n jókòó lé wọn torí kọ́ náà sọ pé ọkọ̀rùn àti ìbòyè ti kọ́ nà wọ́n láti bọ̀ rọ́gùn àti bọ́ọ̀rù jẹ̀rẹ̀jẹ̀ àgbélé yẹtùlù kúlá ẹgbàlẹ́ yín jókòó àyè obìnrin ẹ̀mẹ́sẹ̀ jáde jẹ́ yín gẹ́gẹ́ bí fífò ojú dúdú àkọ́kọ́ tó ìdí nu tó fi ń bùkátà pé sáwọn obìnrin náà sì wà lè jáde kí wọ́n sọ pé àwọn fẹ́ lọ sí lọ́nà àbí wọn ò ní jáde náà ètò bínú o wọ́n gba ẹgbàáwọ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ imam malik anahu balaghahu an abdullahi ibn anahu qaal قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا إماء الله مساجد الله حديث يفسعني لك alimami Bukhari àti Muslim náà gbé jáde ẹ má kọ̀ fáwọn obìnrin tí wọ́n jẹ́ ẹrú fún Ọlọ́run Ẹlẹ́dàá wa láti lọ sí mọ́ṣáláṣí Ọlọ́run Ẹlẹ́dàá wa ẹ má kọ̀ fún un eléyìí tó túmọ̀ sí pé obìnrin tó bá tọrọ kó n fẹ́ lọ mọ́ṣáláṣí ẹ gbọ́dọ̀ kọ̀ fún o ẹ gbọ́dọ̀ kọ̀ fún o torí àwọn sábàbí alákọ̀ọ́kọ́ wọn náà ni pé ìmá Allahi làwọn ẹrú ni wọn tọjẹrú Ọlọ́run gẹ́gẹ́ báwọn náà ṣe jẹ́ àbídúwọ́ àwọn ẹrú Ọlọ́run bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà jẹ́ àwọn ẹrú Ọlọ́run kẹrù Ọlọ́run kankan mẹ́tì ẹrú Ọlọ́run míì lọ́nà láti lọ́ọ́ sí náà. ṣùgbọ́n wọ́n ní mẹ̀sẹ́ẹ́dì sábàbí mi tó bá ní mọ́sálásí ọlọ́run làwọn fẹ́ lọ ẹ má kọ̀ fún wọn. nítorí pé báwo ni mọ́sálásí ṣe jẹ́ sọ́kùnrin tí ò jẹ́ sóbìnrin ilé ọlọ́run ni mo lọ obìnrin náà kọ́ ilé ọlọ́run ni mo lọ a sì máa gbé ọkùnrin yóò sin lọ́wọ́ bí ó ti rálì jẹ́ náwọ̀ obìnrin náà sin lọ́wọ́ bí ó ti wọ́n rálì jẹ́ náwọ̀ tó ń ti bá a sọ pé sọ láti rẹ̀ ń lé rẹ̀ ọlọ́ láti ètò ọlọ́ sí mọ́sálásí lọ. ṣùgbọ́n pabambari rẹ̀ ni pé yọ́ sọ̀rọ̀ yọ̀ǹda torí látàmúnàrú ẹ gbọ́dọ̀ kọ ẹ gbọ́dọ̀ kọ fún wa alimánìrú mi ni alimánìrì yaqdi alẹ́sẹ̀dá yaqdi alẹ́sẹ̀dá kíkọ̀ fún wa láti kọ̀ fún wa ó túmọ̀ sí pé wọ́n gbà yọ̀ǹda náà nítorí pé ẹni tó kọ̀ fún ó lè má gbà yọ̀ǹda ó sì lè gbà yọ̀ǹda kọsọ fún pé ah ojoojúmọ́ náà lọ́mọ lọ́mọ síláṣí ni mo ti tó nǹkan báyìí má lọ́mọ síláṣí lónìí ṣe sọ láti rẹ́nu lé àmì ìsìláàmù fi hàn pé tá a bá tọrọ ọ̀yọ̀ǹdẹ mọ́kọ̀ fún wa lópin ìgbà tó wáyé tó mọ́ síláṣí ọlọ́run lọ. la tamna'u ima Allahi masajid ǹjọ́ túmọ̀ sí pé obìnrin náà kàn gbọ́dọ̀ máa fò jáde fòtìfòtì ńlé rẹ̀ yẹn nítorí lọ́mọ gba yọ̀ǹda èyí mọ́sálásí mọ́ ń lọ àmọ́ ṣe pé bómi mọ́ ń lọ à má ṣe nǹkan tó fi wá jẹ́ pé àwọn mọ̀lẹ́kọ̀ máa làánà rẹ̀ mọ́sálásí lọ́n lọ lódodo tó ṣùgbọ́n kọ́ ọ̀rẹ́ òfin yọ̀ǹda láti lọ tọ́wọ́ ayẹ kọ́ fẹsẹ̀ lẹ́sẹ̀ kọ́ kọ́ mórí lébi tọ́ ọlọ́run lọ kí mọ̀lẹ́kọ̀ máa ṣépè fún ẹ ọgbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ fẹsẹ̀ ọ̀nà ìlẹ́kọ̀ọ́ tó tó kọ̀ fẹ́ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì máa ń ṣe bẹ́ẹ̀ kọ́lẹ̀ ẹlòmíì ti jáde ìgbà tó kọ́ sọ pé à ìyìn ọ̀dà fún ọkọ̀ lọ pé kò burú náà wá bí ọ̀dà kan wá bí mi lọ́nà <laughs> ọkọ náà ni lọ́ba bí ọ̀dà lẹ́nu wọ ìyàwó gbà lónìí pé tí bá bí ọkọ̀ dà. látẹ̀m nàrún ìmá ọlọ́hìn mẹsàájì lọ́wọ́ ẹlòmíì ọ̀gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ pé kí n lọ wọ́n fẹ́ kẹ́ yọ̀ǹda fún mi láti lọ èmi lọ mọ́ṣáláṣí o báyà mọ́ lọ mọ́ṣáláṣí òun fún ròyìn ni ẹ̀ o tó bẹ́ẹ̀ o dẹ́rù ti dá mi tó mọ́ lọ mọ́ṣáláṣí kó lè mọ ní for your information kìí ṣe irú eléyìí ní Islam wò ó ọgbà yọ̀ǹda ọgbà yọ̀ǹda gbígbà yọ̀ǹda ò bùkátà kẹ́kọ̀ọ́wé àmọ́ wọ́n fẹ́ kẹ́ yọ̀ǹda fún mi láti lọ mọ́ṣáláṣí ẹlòmíì gbéraga ń dà láàmú kẹ́ ẹ máa máa tọrọ yọ̀ǹda pé kí ni ẹlẹ́wọ̀n ni mi ìyàwó ni ọ̀nà ìyàwó gbọ́dọ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó di kọjá jù wọ́n tún gba ẹ̀gbà wá mi wá láti ọ̀dọ̀ bónú sàáyì àná Rasulullahi sallallahu alaihi wasallam qala idha shahidat ihdakunna salata al-isha fala tamassanna tiba ẹgbàá wáyé kò fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ ìmáàmù Malik ṣùgbọ́n fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ ìmáàmù Muslim nítorí pé ó já lọ́dọ̀ ìmáàmù Malik mursal ẹni tó ní anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ tábìrì ní Busr bun so ṣùgbọ́n àwọn olùmọ̀mí àwọn wá sàhábà tí ó gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam wọ́n wá aláwárí wọ́n á rí pé Zainab ní ìyàwó Abdullah ibn Mas'ud radiyallahu anhuma níbi ànábì ní tẹ́ bá lọ ṣe salatul isha ẹ gbọ́dọ̀ fílọ́fín dàpàrà tẹ́ bá lọ ṣe salatul isha ẹ gbọ́dọ̀ fílọ́fín dàpàrà eléyìí ò túmọ̀ sí pé tó bá gbé sọ̀rọ̀ àtúnmí ìlànà lọ sí kẹ́ lọ́fíńdà para o kò túmọ̀ síbẹ̀ gbogbo sọ̀láàtì tẹ̀ ń bá lọ sí ẹ gbọ́dọ̀ fi lọ́fíńdà para gbogbo ìgbà tóbi ni wọ́n bá jáde ńlẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ fi lọ́fíńdà para ìjọ máa ń ṣẹlẹ̀ tọ́wọ́ pọ̀ jù náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn sọ̀láàtì lọ ìṣe àná wọn máa ń sábà wá àti àṣùbà nígbà tí àìsà ń sọ pé tá a bá jáde tá a da sọ agbàgẹ̀rẹ̀ tá a dábòra tá a wé mára àwọn èèyàn tẹ dá tani tani mà títí tí wọ́n fi lọ lẹ́yìn ìgbà tí wọ́n bá parí sọ̀dá nítorí òkùnkùn sì wà lójú sánmà. títí sọ̀láàtì rẹ̀ iṣẹ́ àṣàkójú òkú túmọ̀ sí pé sọ̀láàtì mi ìtọ́ bá fẹ́ wá o lè fi lọ́fíńdà sára rárá o nítorí pé àdéhùn mi sọ pé wọlé ẹ̀kúrúdì náà tẹ̀sí là wọ́n jáde lẹ́ni tí ò fi lọ́fíńdà sára. tẹ́ẹ̀bà ti lọ sí sọ̀láàtì ẹ̀ jáde lẹ́ni tí ó sọ̀sọ́ lẹ́ni tí ọ̀tọ́ tó tí mú ambos kan ti pa àmọ́ wá pín tì lọ́dà kọ̀tọ́kọ̀tọ̀ nà ebi sọ láti lọ sọ fún ọ̀nà ọ̀sẹ̀ àwọn ìgbà tó lọ sọ pé látọ̀ nà ọ̀hún ìmá ọlọ́hìn mẹsàgì dọ̀gbọ́ ẹ mọ́kọ̀ fáwọn obìnrin tó jẹ́ rú ọlọ́run láti lọ sí mọ́sálásí ọlọ́run ó túmọ̀ sí pé wọn ọba àgbà yọ̀ǹda tó bá sọ wípé ilé ibi tó jẹ́ ibi tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kórìíra jù làwọn bá ń lọ bí kó sọ pé òun lọ sọ́jà ẹ lè kọ́ fún un ọmọ tí mẹsàlásì ẹ gbọ́dọ̀ kọ fún tóbìnrin bá ń lọ mẹsàlásì yọ jáde tẹfílẹ láì jẹ́ kó fi lọ́fíńdà tara láì jẹ́ kó sọ̀sọ̀ oró dẹ́dẹ́dẹ́ ọkàn dúdúdú rárá ebi mẹsàlásì náà lọ ń lọ sí náà. ìgbà wa tó tẹ̀lé lẹ́yìn wọn wá látọ̀dọ̀ Atika bint Zayd ibn Amr ibn يو عمر ابن الخطاب رضي الله عنه أنها كانت تستأذن عمر أه ليس جابر قدادة وأني ما أقبل أن دارود عمر تقول لا تمنعوا إماء الله مساجد الله دي تقع فيكم أقبل أن تشوف تشوفون ليس واسو جابر وأني ما ترى يرد على قول عمر ابن الخطاب لا تلوسي مسلاسي فيسكت سبحان الله mo fẹ́ gbà yọ̀ǹda láti lọ sí mẹ́sàlásí ọmọ rọ̀ kò ní sọ̀rọ̀ pé lọ àbí má lọ ẹ̀rí pé rẹ̀ náà ni máa ń ṣẹlẹ̀ láyè sí náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìgbà tí wọ́n sọ fọ́kọ rẹ̀ kí ọbẹ̀ lọ mọ́sálásí ọkọ dáhùn tẹ́ gbà ní àbẹ́ gbà tẹ́mọ̀ pé òun kọ́ ròyìn náà ni pé òun fẹ́ lọ mọ́sálásí ọ̀la ìròyìn yéé ṣe pé mọ̀ ń fẹ́ kíkẹ́ yọ̀ǹda fún mi láti lọ mọ́sálásí yóò wá sọ pé mọ̀ yọ̀ǹda rárá mo fẹ́ lọ mọ́sálásí tó bá yá mi kò máa parí tẹ́lẹ̀ tí mo sì fọ́n lọ mọ́sálásí kọ́ mọ́kọ́ ọkọ̀ yẹn <laughs> yẹn ni pé nígbà ń fún ọ ní information nítọ́ ló lobó abẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ o eléyìí yọ gbà yọ̀ǹda ìyàwó rúmà yọ gbà yọ̀ǹda kó fẹ́ lọ mọ́sálásí fẹ́ rúmà rọ àdàkẹ́ kò ní sọ̀rọ̀ ẹ mọ̀ pé <laughs> ọkùn dídákẹ́ ọkùnrin tó dákẹ́ wípé gbàtóbìnrin ni mo fẹ́ gbà yọ̀ǹda pé mo fẹ́ lọ mọ́sálásí ìwọ dákẹ́ dákẹ́ pé á ah, wá pé tèmi ni kọ́ ọ má lọ bí kankan ló pé o jókòó lè rẹ̀ torí pé ànábì yìí náà lọ sọ pé sọlá àti tẹ ẹ bá ṣe ń lé yín lóore ju èyí tẹ ẹ bá ṣe mú kíláàsì lọ kí wọn á sọ̀rọ̀ kí n pé ọmọ lọ kó mú mi kọ lọlọ kí n lọ ànábì sọ̀rọ̀ lọ àti sọlá pé ṣébí ànábì sì ní kẹ ti wálé tá a bá yọ̀ǹda àbá tuntun wí sẹ́yìn sọ pé ẹ̀yin ti bàá bí ànábì <laughs> ọ̀dà bíi ayé ìsìn náà tóbi náà ọmọ gbọ̀ngàn kékeré òní tẹ́ lọ àbí lọ síbá náà ní sọkú kẹfì alẹ́kọ̀ọ́ lọ àbá àfa náà ni wọn. <laughs> torí ẹ̀ ó mọ̀rọ̀ àdàkẹ́ pẹ̀tọ́ pẹ̀tọ́kù obìnrin yìí because ó ti mọ̀ yín pé àwọn lẹ́kọ̀ọ́ tókọ̀ ọ̀bá ní kò wọ́n lọ tó ti kọ́ dákẹ́ wọn tóun ò sì sọ̀rọ̀ tí ó fi mọ̀ pé wọ́n lọ ò wọ́n lọ yọ̀fẹ̀sẹ̀ lọ tó bá rí i pé Umar ti dákẹ́ kọ́ sọ̀rọ̀ obìnrin yẹn wà sọ yìí pé wàláhì la àkùrọ̀jẹ́nà mọ́ fọlọ́gbọ́ra pé mi ọjà ni mo fi ọlọ́gbọ́ra pé ń jáde ilẹ̀ ẹ̀ńtẹ̀mnáàni àyàfi tó bá pọ̀ fún mi láti jáde sẹ́mi kọ́kọ́ sọ̀rọ̀ obìnrin náà gbọ́n mo fẹ́ gbàyọ̀ǹda pé mo fẹ́ lọ mọ́sálásí ọkọ dákẹ́ obìnrin mo fọlọ́gbọ́ra pé wọ́n jáde o àfi tó bá yà pọ̀ fún mi tó ajẹ́kó ti mú ọkọ náà pé tọ̀ àwọn òkúkú sọ pé kí n padà jókòó ìgbà tí mo sọ fún ọ pé màá jáde kò sí wàhálà fala yamna'uha Umar sì ní kọ̀ fún nítorí àwọn ọ̀fẹ́ sẹlọ̀ ọ̀fẹ́ takolana nabi Muhammad sallallahu alaihi wasallam àwọn tó bá fi kálukú lẹ̀ pé kí ló mú èwo ni ọba wù ọ jù ní tí ó wù ọ náà ni kí àwọn òrò jókòó kalẹ̀ ó sì náà lé kọ́tọ́jú ọmọ rẹ̀ lé tó bá ní mọ́tíláṣí náà lọ́fẹ́ lọ mọ́tíláṣí lọ́fẹ́ lọ àyìnmáyé nǹkan ni wọ́n á rí gbégun wọ́n tóbìnrin bá ti róbìnrin òfófó bẹ̀rẹ̀ nu bá òfófó bẹ̀rẹ̀ gbogbo ní ìsara rẹ̀ ọ bẹ̀rẹ̀ nu ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá lòun lọ ṣe sọ láti yẹn ń lọ gbọ́ láhàn ni o bí kẹ́ ẹ máa kí lòun wọ̀ sísàlẹ̀ fẹ́yìn rówó rárú rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìrówó jẹun kánú gbogbo àwọn fìtínà lọ̀pọ̀lọpọ̀ ńlọ fà mọ́sálásí fẹ́ máa ní kó jókòó kò ní fẹ́ jókòó torí pé ó ti wọṣọ tuntun tí ọ̀wọ́rù rẹ̀ rí tẹ́lẹ̀ wọ́n fẹ́ kí gbogbo ara yóò rí pé à ẹ̀yin lẹ tuntun bá tọ̀ wọ́n tún gba ẹ̀gbà wá wá látọ̀dọ̀ Aisha زوج النبي صلى الله عليه وسلم أنها قالت يا النبي محمد صلى الله عليه وسلم ولو صيفه لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أحدث, ما أحدث النساء لمنعهن المساجد كما منعه نساء بني إسرائيل إبواي يحيى ابن سعيد ọ̀kan nínú àwọn tó gbẹgbà wá wá ni ó lóun wá sọ fún amra tó ń gbà lọ́dọ̀ tiẹ̀ náà wípé àwàmúni ànìfẹ́ obìnrin israẹli mẹsàájì táwọn ọmọ obìnrin alimami Bukhari àti Muslim náà gbẹgbà wá ìjáde ó fẹsẹ̀ rìn lọ. Aisha ń sọ pé tó bá pa nàbì bá ba irú táwọn obìnrin padà wá dálẹ̀ yìí ni níbi ò làdájọ kù táyìjà fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lamana ahunna mẹsáàjì anabi ọba ti jẹ wọn dé mọ́sálásí ma olóòtú ni ká má kọ̀ fún wọn láti lọ mọ́sálásí ká máa mú ahunisa ọba ní Israel bí a bá ti kọ̀ fáwọn obìnrin Israẹli láti máa lọ ibùjọ́sìn. wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé tí àìsà fi ń sọ ti ń sọ nípa káwọn obìnrin ní tí wọ́n dálẹ̀ wọ́n ti dání tó ti pé wọn ò lè jáde láìsí lọ fíńdà sára mọ́ wọ́n fi ni sí à láti mẹ́lì mẹ́wàá èyí ti máa gbọ́ tọ́ bákan náà ká soge wúwo kóge wọn pọ̀rọ̀ sóge bá ti pọ̀ owó tí wọ́n ná sóge bá ti pọ̀ ẹni tó sóge òun kò ní fẹ́ gbé pamọ́ yóò fẹ́ gbé hàn yóò fẹ́ gbé hàn àwọn èèyàn pé kí wọ́n lè wo pé kíláàsì tòun ó kọjá gbogbo sísọ gbogbo àwọn obìnrin rondórondó kan àbí kìnnì kan wọ́n péré sí nọ́mbà wọn yóò fẹ́ ṣe bẹ́ẹ̀ bákan náà ìwọ̀nba ìlànà obìnrin jẹ́ni tí ń bo ara wọn láti rí máa gbogbo aṣọ tó ń bá wọ̀ wọ́n fẹ́ yẹ wọ́n fẹ́ jẹ́ kó kó yanu níbi kan wọ́n fẹ́ jẹ́ kó kó dẹjú lẹ́ níbi kan tó dàtà àwọn èèyàn fi rí nǹkan tí ọ̀yẹ́ kún orí lára wọn kí ló ń dà àwọn obìnrin láàmú gbà wọ́n báyìí. nítorí o gbé pamọ́ lòfin tàwé rò yìí ẹlòmíì ti lọ́kọ̀ fa tá ló ń tún polówó ọjà fún. ọlọ́run lọ sí lọ́wọ́ ó sì ń gbé gbogbo ọlá hàn ń gbọ́sọ̀ hàn. ẹlòmíì ọwọ́ bàtà tó ṣe pé àárín kí lẹ́nu bó ṣe tẹlẹ náà ṣe kì kì kì ìwọ tí ọsọ fún ọlọsìn lọ bó ṣe tẹlẹ yẹn ọdọ àti pé yóò pàkíyèsí ẹlòmíì yóò tuntun ọwọ́ kí lọ fẹ́ fi gbà kí lọ fẹ́ fi gbà olùkí lásán lẹ́sìn Islam sọ pé ìgbà tí àìlèmáàmù sábà sáà ti tọ́yẹ kó obìnrin nìkan lọ́mọ ti tọ́ka kí òǹde kọ́ gbẹ́nu rẹ̀ lọ́kọ́ sẹ́nu dédé síbi yọ wọ̀ kí lè má mọ ọ̀ka súra mi tọ́ba yìí ṣé má fẹ́ dínà gbogbo aburú náà so bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tó máa ń yára láti ṣe gbogbo ní ọ̀dà láyé ìsìn láti kí wọ́n lè máa lura wọn láyé obìnrin mọ́ṣáláṣí kí ló dé kí ló dé kọ̀mọ̀sí màmá màmá sábà pé ọmọge ọmọge ní máa jà àbáwọn ọmọ kéke àwọn màmá màmá à wọ́n lè sọ pé tọ́ ṣé ẹ lè bá wọn parí ìjà yìí àwọn obìnrin bá ṣé ẹ lè bá wọn àti lè parí rẹ̀ ń jà wọn lè sọ̀rọ̀ sí ní káfí pápẹ́ à torí àwọn lè náwó síra àwọn ni ẹ máa lura yín ta o <laughs> báwo obìnrin ṣe máa ṣe tí wọ́n ní. tọ́ torí ẹ̀ ní Àìṣà fi sọ yìí pé wọ́n á gbá Ànábì sallallahu alaihi wasallam ń bá máa ní táwọn obìnrin dálẹ̀ yìí kò bá kọ̀ fún wọn láti máa jáde lágbọ̀n pé tó anábì sallallahu alaihi wasallam ọmọ ọkọ̀ má ọlọ́run tó kọ́ máa ń tó kọ́ anil hawa in huwa illa wahyun yuha anábì sọ̀rọ̀ fẹ́nu ntọ́lọ́run bá fi ránṣẹ́ sí ní máa sọ sọ ọlọ́run sì mọ gbogbo nǹkan ọmọ tí ó padà tẹ̀lé sòkòtò ní kánàbì sallallahu alaihi wasallam ó ní kó kọ̀ fún wa láti kọ̀ fáwọn obìnrin láti máa lọ mọ́síláṣí torí ẹ̀ nísìnyí àwọn aṣọ pẹ́yìn gbẹ́sìn yìí débi pé kò lè sáyò kófin ní wọn kíláàsì tí ẹ̀ gbádùn ẹ̀ gbádùn so ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tó máa ń ṣe ní kíláàsì kalẹ̀ táwọn obìnrin náà bá wá tán láwọn fẹ́ ṣe sọ́lá wọn ní ríbi dúró wọ́n tún dájú mọ́ pé wọ́n sọ fún báyìí obìnrin bẹ́ẹ̀ ń bì so torí ẹ̀ obìnrin náà ṣe sọ́lá gẹ́gẹ́ bọ́kùnrin ṣe ṣe sọ́lá yìí ó tilẹ̀ jẹ́ pé àwọn ògiri táwọn apàdà pín sí méjì yẹn wọ́n sọ pé ayé òpin ayé ọkùnrin eléyìí ò sí nínú jẹ́sìn kọ́mí kíláàsì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ṣùgbọ́n láti dín fìtínà kù náà ní gbogbo ẹ̀sìn wa láti dín fìtínà kù àfa ògiri obìnrin mi ò tún dá wàhálà lẹ̀ náà obìnrin mi ò dá wàhálà lẹ̀ ó lè àtikọ́ lọ́mọ sàánú bá wọ́n lè sọ pé ẹgbàá wá ẹgbàá wá ẹgbàá wá bàbá ìmáàmù bàbá ìmáàmù bàbá ìmáàmù wá pè tó bàbá ìmáàmù bá dé bẹ́ẹ̀ ló kọ pé kílódé kílódé ló jẹ́ pé bàbá ìmáàmù ẹlòmíì fẹ́ wọ́n ní bàbá ìmáàmù nìkan ní kọ́sá wà bàbá ìmáàmù náà ọ yẹ kó fura ẹ wá wọ bẹ̀ tí wọ́n wọ ọmọdọ̀ àwọn tí ń wá wọ bàbá ìmáàmù yìí ti pẹ́ kò sí táà ti lè rí ọmọ ó wá ń dìmọ́ ń dìmọ́ ń dìmọ́ mọ́sálásí fẹ́ di nǹkan mí nù. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yìí fò gírí kankan dí àyè ọkùnrin sí tòbìnrin àwọn obìnrin wà lẹ́yìn torí àwọn sọ pé ìtọ́lọ́lá jù ní sáfù tó wà lẹ́yìn jù táwọn obìnrin lẹ́yìn náà sísáfù mi bá dé iwájú rẹ̀ ní ó tó iwájú rẹ̀ ní ó tó iwájú rẹ̀ yàtọ̀ sáwọn ọkùnrin lọ́sí sáfù alákọ̀ọ́kọ́ ló lóore jù sáfù tó burú jù òun náà lè tọ́gbẹ́yìn sáfù tó gbẹ̀yìn lọ́lọ́ láti fáwọn obìnrin ètò burú jù tá lákọ̀ọ́kọ́ tí wọn. tọ wọn kọ̀ fáwọn obìnrin israẹli láti lọ mọ́sálásí tọ wọn mọ tẹ̀wọ̀n fáwọn eléyìí tẹ́lẹ̀ náà nínú nǹkan tó wà nínú òfin ni pé wọn ò fi ẹ̀lẹ́tọ̀ láti tẹ̀lé léwu mọ́ lẹ́tọ́ náà ti rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì lọ́yẹ̀ fún ọmọ tẹ̀lé bóyá náà ní tó wà lọ́dọ̀ wọn ipò obìnrin kò lè lọ sí sọ́ọ̀tì kò lè lọ sí nágọ́ọ̀gù so amos bọ́ sí pé ó wá kó ń dọ̀gá kan ní sọ́ọ̀tì àbí ní sínágọ́ọ̀gù so bákan náà á rí i pé àwọn ọmọ Ísírẹ́lì yẹn so àwọn obìnrin lọ́dọ̀ tiwọn inú ilé wọn ti ní wọ́n gbọ́dọ̀ máa ṣẹ̀sìn tiwọn wọn ò gbọ́dọ̀ lọ sí àyè ibi tí wọ́n ti ń fẹ̀sìn wọn so adúpẹ́ fún ọlọ́run fún àwọn obìnrin tó alẹ́ tọ̀ tí wọ́n lè lọ mọ́ṣáláṣí ẹ má jẹ́ ká ṣe ẹ̀tọ́ yẹn lò ká fi bẹ̀rù ọlọ́run ká fi kún ọ̀rọ̀ wa ẹ má gbàgbé gbogbo gbà tí ẹ bá ń lọ mọ́ṣáláṣí lẹ́yìn tẹ́ ti gbàyànjá lọ́dọ̀ ọkọ yín abẹ́rẹ́ tẹ́ ti lọ́kọ lọ́dọ̀ bàbá yín ẹ má gbàgbé pé nítorí àǹfààní tiyín iná ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló fi ṣe léyìí ló fi ahán nàbì sallallahu alaihi pé kí wọ́n mọ̀kọ̀ fún yín láti lọ ṣùgbọ́n yín náà ẹ̀mọ́ wàá ṣe àṣetẹ́ wàá jẹ́ pé sọ̀láàtì lálẹ́ ńlọ sí mọ́ṣáláṣí nǹkan mi lẹ̀ mú gbọ́ nǹkan mi lẹ̀ mú gbọ́ ẹ̀mọ́ kọ́kọ́lọ́kọ́ obìnrin míì látàrí kọ́ jáde àlè ní ọ̀mọ̀ wáká obìnrin míì látàrí kọ́ jáde ìrégbè ní ọ̀mọ̀ wáká bí ìgbà tí ọlọ́jà kan ti ń ta ní ọ̀mọ̀ wá ẹni tí ọba ṣe zìnà mọ́ṣáláṣí ni wọ́n ti sọ pọ̀ ńlọ torí ẹ̀já fi bẹ̀rù ọlọ́run ká fi kọ́ ọ̀rọ̀ wa rántí pé gbogbo níta bá gbé pamọ́ ọjọ́ kan ń bọ̀ tọ́lọ́wọ́n bó tu yẹ́wò máa tóbi lọ sọ̀rọ̀ ẹ̀. obìnrin bá jẹ́ pé mọ́ṣáláṣí lọ bá ń lọ ọwọ́ àti lọ oró dẹ́dẹ́dẹ́ ọkàn dúdú tí ó ti soge múra ó ṣe gbogbo ẹ̀ ṣèkí àlọ́ ń lọ sí ń bẹ̀ o. wọ́n ní kí ọwọ́ àpàdé ẹni tí ó fẹ́ ọ ni àbí báwo ló fi wá jẹ́ kí gbogbo oge wúwo yìí gèlè ń ka sámà ń tọ́ yẹ kákó mójútó nù yìí ṣe ń tẹ́ yẹ ká kó mójútó nù ẹ yẹ kó fi bẹ̀rù ọlọ́run kó fi kún un tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òfin ọlọ́run ti dá lórí pé gbogbo obìnrin tí ó bá jáde kó lé rẹ̀ kọ́wọ́ jìlìbáàbù jìlìbáàbù òun náà ni ó bọ̀ láti rí aṣọ gbàgẹ̀rẹ̀ láti orí wálẹ̀ sòkò òjìjẹ́ ni tó ṣe pé kọ̀tọ́jú kọ̀tọ́mú ọ̀tẹ́tẹ̀ kọjá ni tó ṣe pé ń bẹ̀rù ọlọ́run ẹnìkan ìgbà tí òun náà lọ mọ́ṣáláṣí júmọ́ àwìn kan ó rí bí àwọn èèyàn ti ṣe ń pàkíyèsí òun wípé ah ah irú aṣọ ìwo lẹ wọ yìí kájí ti fẹ́ lọ disco so ọkọ náà wá tí wọ́n ń pe àwọn obìnrin tó ń mọ̀ pé lápẹ́ bá ń bá sọ̀rọ̀ awíwíwí pé kọ̀gbọ́ kìí gbà kọ̀gbọ́ kìí gbà kí ni wọ́n fẹ́ fi gbà ṣé bọ́kọ ló ti níyì nígbà tó o sì lọ́kọ kọ̀ yọ pípọ̀ wọ̀wọ̀ kú wọ̀ báwo wá lẹni tó tún ti lọ́kọ nígbà tí èsì pé nǹkan ń ṣe ọ́ nígbà tí èsì pé nǹkan ń ṣe ọ́ wọ́n ní ọ̀kan aṣọ kan sómi ọ̀bà bàbá ẹ̀rí nǹkan mọ́ sómi ọ̀bà ẹ wá rọra gbé ìbòrí sí orí ìbòrí ń kọ̀tayọ èjìká gbogbo ẹ̀yìn tó fẹ́ ṣó aráyé ń fi hàn náà ni sómi ọ̀bà torí àwọn olùdílẹ́hìn lè ṣètọ́ ànìrọ̀jì ẹjọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá èwo nìbò rí yọ́rọ́yọ́rọ́ nígbà tó fẹ́ jáde tó ṣe pé tátẹ́gùn bá ti gbé gbé náà nù. àní jìlbà jìlbà ìbòrí tó wọ̀ sórí tó ṣe pé yọ wà látòrí rẹ̀ wá sílẹ̀ tátẹ́gùn ò lè gbà mọ́ lọ́wọ́. àá ah, ah, ìwọ náà wo bí obìnrin tẹ́ máa ń rẹwà tó bá wà ní jìlbà yàtọ̀ sí wọ tó ṣe pé kí lọ́ọ́ fẹ́ fi jìlbà ṣe ọwọ́ àdá ẹgẹ́ bí adìabó lọ́rùn nígbà tó lọ jìlbà ọlọ́nkún ọlé ìwọ náà bá pẹ̀lú. torí ẹ ẹja bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ẹ má gbàgbé pé lílọ sí mẹ́síláṣí oore lọ́lọ́run ṣe fún wa ẹ má jà fi àìmoore ká má fi bàjẹ́ ká rántí pé gbogbo ntáǹsì níwà bí àkọọ́lẹ̀ gbogbo ẹ lọ́lọ́run sì gbé hàn wa àti tó hàn àti tó hàn ọlọ́run ẹlẹ́dàá wa ó jẹ́ kọ́rọ̀ wa kọ́ máa dáa eléyìí jẹbi tí a dúró sí níbi ètò wa lónìí huda jalsatul basira tó abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa kí àwọn èyí tá a wí kọ́lọ̀ yẹn lẹ́dàá wa kò fi sí wa láǹfààní àti rí nínú rẹ̀ kí ẹbí ti ṣe jẹ́ pé kọ́lọ̀ yẹn lẹ́dàá wa ó ti kọ́kọ́ fi àwọn èèyàn lẹ̀ wọ́n ti sọ̀lẹ́ lọ sí Baitul Maqdis níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó wá di pọ́pọ́ àwọn láti kàn kọjú sí ìhà alikaaba àìsàn ti rí kóṣù mẹ́rìndínlógún lànàbí sallallahu alaihi wasallam fi ṣe sọ̀láàtì sí agbọ̀n Baitul Maqdis àìsàn rí yàbí Umar ibn al-Khattab radiyallahu anhu ti fi hàn wá pé ma bayna al-mashriqi wal-maghribi qibla. ẹnití ń bẹ láàrin ibùlà àti ibùwọ̀ oòrùn kíbùlà ni ìyẹn fáwọn ará Mẹdínà àti ìlú tó bá dàbí Mẹdínà àìsọpá wa ti ti ń bẹ àríwá àti gúúsù tiwa àti gbogbo ìlú tó bá dàbí tiwa. ti gbọ́ nípa mọ́tíláṣí wa báwo ló tó báwo máa ní kíkọ́ tá ànábì kọ́ ká ànábì lọ àti pé a ní àti tá a ní àti tá a làwọn ẹni tó tún dá àti mú kí mẹsàlásì yẹn kó tún kẹkọọ gbèrú ju bó ṣe wà lọ bákan náà àtúnrí ọlá ńlá ti ń bẹ fún sọlá ti kan téèyàn bá láǹfààní àti ṣe nínú mẹsàlásì ànábì sallallahu alaihi wasallam àtúnrí bó ṣe jẹ́ pé ibi táàlì jẹnà ti wà láti ayé ń bí kó tó di lọ́la òkúyàmá òun náà ni mẹsàlásì ànábì sallallahu alaihi wasallam tó kánà sallallahu wa minbari rawdatun min riyadil janna wa minbari ala hawdi ìdí ń bẹ láàrin ilé mi àti mímbàrò mi àbàtà kan ní nínú àwọn àbàtà àlùjànnà àjẹ́ pé kò sírù rẹ̀ ń bò mí táwọn akpè ibìkan wà tí wọ́n ń pè lálùjànnà ṣáàtú kálukú yá mọ̀ tó dé kò sí. bí yẹn ti bu kápẹ́yìn aláǹfààní àti bu ìpẹ́rọ bàbá ọba dàbò mi ìpè lásán náà lágbà ní pé kàlùjánà ti débi ojú oyè ọmọ òwúlẹ̀ dára ẹ láàmú. tọ́ bákan náà a tún rí àǹfààní tí Islam ṣe fáwọn obìnrin wípé wọ́n lè jáde lọ ṣe sọ̀lá ṣùgbọ́n bùkátà kan kà tọrọ yọ̀ǹda ni lọ́dọ̀ àwọn ọkọ wọn fẹ́ni tó bá ti lọ́kọ lọ́dọ̀ bàbá wọn fẹ́ni tó bá ti lọ́kọ tó wà lábẹ́ bàbá rẹ̀ bákan náà a tún rí i pípé àwọn obìnrin ìgbà tó máa ń lọ sí mọ́ṣáláṣí wọn gbọ́dọ̀ sọ̀sọ́ tí ó wàá mú àǹfẹ́ lọ́fíńdà sára kí gbogbo ọmọ ajá fíkánfíkán rárá. a sì rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ báwọn ìyàwó àwọn apá kan náà àwọn sàhábà tí fi máa ń tọrọ lọ́dọ̀ wọn fáwọn jáde lọ́kọ́ òní kò sáàyè. ṣùgbọ́n tó yẹ pé ìyàwó ó lè ní àwáwí kan láti rí kó wọn lọ náà níbi pé ìbánabì ló fún ayọ̀ǹda ó lè kọ̀ fún mi ó lè kọ̀ náà nìyí ìgbà wa ìyá ńlá wa Aisha tó ní wá pa Ànábì sallallahu alaihi wasallam tí n táwọn obìnrin ń padà wá ń ṣe tó bá fi lè jẹ́ pé Ànábì máa ń pa rẹ̀ ni kò bá kúkú pọ̀ fáwọn obìnrin mùsùlùmí láti máa lọ sáwọn mọ́ṣáláṣí ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ti fi kọ̀ fáwọn obìnrin ọmọ Israẹli abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dọ̀ mà fún wa kó fi oore sí nǹkan tó fi mà wá kọ́lọ́n ẹlẹ́dọ̀ àwọn akúṣàánú wa subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم. نعم، Nice. One. dúró lẹ́yìn náà mú mẹ́sì pẹ̀lú àwọn ọmọdé sọ̀rọ̀ látara pé àwọn òṣèlú. wọn náà tẹsẹ̀ gba Islam fáwọn kan imam. oníbèrèbèrè pé ṣé àwọn lè pa ọ̀la dúró àti áfíríkà pọ̀ tí yóò bá ń rọ̀. wọ́n ní kí ni lámẹ́kù nípa pé tí àbá kéèmù date of birth látara tó wá scholarship fún islamic court. wọ́n ní táwọn máa fèsì ọlá ní àìmọ̀ táwọn fọ́yìn ní kíkla látara pé àwọn dé àgbègbè kan táwọn máa fi kíkla fún un. wọ́n lọ́jọ́ ẹ̀ náà làwọn ti padà rí pé àyè táwọn kọ́ sí ìgbèjì kíkla táwọn fọ́yìn. àti àwọn máa tó sọ láì ẹni wọ́n ní pé ṣé àwọn lè àwọn lè design ìmọ̀rọ̀ nínú àwọn lè design ìmọ̀rọ̀ àwọn látara pé kí àwọn ṣe design ìwájú àti lẹ́yìn hmm. ọ̀kan rán ní ìrànlọ́wọ́ pé ó máa balẹ̀ lọ́kùnrin ó máa ní àwọn wọ́n ní pé ṣé àwọn lè ní mọ́tìbẹ́ fún ní pámánẹ́tì náà tí wọ́n ti wá parí sọ́lá wípé àwọn náà lè jíjà máa lẹ́yìn táwọn bí bí àwọn mẹ́ta sí náà mm-hmm. wọ́n ní sáwọn lè lo lọ́fíńdà nínú ilé obìnrin làwọn ṣùgbọ́n táwọn bá lò lọ́fẹ́ àwọn kan lè bí àwọn abẹ́rẹ́ àtúntà táwọn parí wọlé padà mm. wọ́n ní ṣé àwọn lè gba àwọn lè máa kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀ṣẹ́ lẹ́gbẹ́ ìmáwà wọn ní mọ́jìd àwọn ìmọ̀ àwọn ìgbà àti ẹ̀nà àwọn máa wà ní mọ́jì láti táwọn bá àwọn bá ń kọ́ ìmọ̀. sóbìnrin sóbìnrin ọ̀gọ́. wọ́n ní pé ṣé ó tọ́ pé ọmọ àwọn ó wà ní lọ́sà kan wọ́n wá sọ pé wọ́n fẹ́ kóòlù láti ṣàdúgbò mi wọ́n ní káwọn fẹ́ ṣe ayẹyẹ pé wọ́n fún àwọn ní owó bí àwọn twenty thousand pé àwọn ayarí pé rárá àwọn òbèrè sanwó báyìí tó wọ́n máa ara àwọn fáwọn ṣe máa ń nígbà ọ̀dà wọn fún ọ̀bá alhamdulilayi wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ gba islam obìnrin sì làwọn ìgbà táwọn ò tí ì nímọ̀ nípa bá ṣe máa ṣe sọ̀lẹ́ à táwọn kan lè máa wá sí mọ́ṣáláṣí káwọn ò dúró lẹ́yìn imam káwọn máa sin àwọn èèyàn jẹ bí wọ́n bá ṣe ń ṣe bẹ́ẹ̀ sì máa ṣe náà nù kó tó di pé kọ́ ẹ sì mọ̀ nípa báwo la ṣe sin lọ́hùn bẹ́ẹ̀ sì máa ṣe nìyẹn so ṣùgbọ́n ẹ gbìyànjú láti wá mà nípa ìsìn torí pé àyíká ìmọ̀ kan àtòdo àyífi ṣe Islam so inṣàlá tí ọlọ́run bá ní kí ẹ lè yọjú níjọ́ tá a bá wá sẹ́kù á fún yín láwọn àwé tí wọ́n máa ràn yín lọ́wọ́ tẹ́sí tètè gbẹ́sìn Islam yìí wọ́n ní ṣé àwọn lè ṣe sọ̀látò bóòrò àti sọ̀látò làásù lápapọ̀ nígbà tó jò bá ń rọ̀ àti sọ pé ìta àtà lẹ́tà ni kẹ́ máa papọ̀ sọ̀látò mọ́gìrìbà àti ìrìṣà ni kẹ́ máa papọ̀ nìkan àmọ́ bóòrò àti àásù rẹ̀ máa papọ̀ nítorí pé lè la rí lákọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn aṣíwájú wa rere tóbi dórí àwọn sàhábà ṣé mọ́gìrìbà àti ìṣà máa papọ̀ torí òjò wọ́n yìí sábà pa lóòrò àti àásù nítorí ìṣòro àti ìnira tó lè báyàn látàrí pójú ń rọ̀ lọ́sàn irú rẹ̀ irú rẹ̀ kọ́ ni lálẹ́ talẹ́ ju ti ọ̀sán lọ. sáwọn lè yí ọkọ padà sáwọn lè yí ọjọ́ àwọn padà nítorí Islam àwọn fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́mọdé Islam ọ̀gbà kọ́ ìmọ̀ kan láti sọ láǹfààní gbọ̀nà arọ́. ìrànjọ́ tá a bí ọ náà lọ́mọ jẹ́ kí ni gbogbo àwọn ilé ọgbọ́n sáré ní bá ní táǹpù tí ọ̀tọ̀ ni gbogbo ẹ̀ ẹ̀yin mẹ́yẹ tó lọ kẹ́kọ̀ọ́ náà tí òṣìṣẹ́ fún ìsìláàmù gbòde kí á la fẹ́ fi rọ́ọ̀tì tí ó bá yẹ pé lùkàn bá wà táwọn ti fi conditions sí ikú ọ̀gbọ́dọ̀ ju ọmọ ọdún báyìí lọ kó o fi lè láǹfààní àti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa àìmáyé ìlú mi tó wá wà láyé tó fi condition sí nǹkan kí ló dé tó fi jẹ́ pé ibi tó fi condition sí ló wù ọ́ tòwó wà ń bẹ àbí gbogbo àníyàn ọ̀dá náà ní gbogbo ẹ̀ yàtọ̀ sílẹ̀yìn gan ọkàn fẹ́ gbìyànjú ní ìsinmi pé kí wọ́n gbọ́ ibà fẹ́ apply online tó ìyànjú yẹn ò túmọ̀ sí pé wọ́n gbọ́ wọ́n wá gbọ́ wọn gbọ́ tó bá ti yọjú ọdún ọjọ́ orí rẹ padà kò ti sẹ́lọ̀ torí rẹ ò nídìí láti yí nǹkan kan padà ọlọ́run ti kọ́ pé ìwọ pọ̀sọ́nà rẹ̀ ń bẹ̀rù wá lómi lọ́jà lọ sí Sudan náà Sudan ò ní kọ́ndíṣàn ọdún kankan lọ sí Egypt àwọn bàbá bàbá bàbá ń bẹ ní dìgírí level ní Egypt tí wọ́n ń pẹ́kọ̀ọ́ láti sọ̀rọ̀ afúnkọ̀kúkọ̀ kí wọ́n má rọ̀rọ̀ kúrọ̀ sí ọ lórí bẹ́ẹ̀ sì ẹjẹ́ bó ti jẹ́. wọ́n ní tí wọ́n bá fún àwọn ti ṣe sọ̀rẹ́ ẹ̀ ṣùgbọ́n hàn pé ibi táwọn kọjú sí táwọn ti ṣe sọ láti yẹn kìí sàlù kébìlà gbọ́dọ̀ làwọn ti ṣe. àánú kọ́lẹ́pọ̀ wádìí ó ti ṣe àyẹ̀wò fínífíní kó tó di pé ọ̀bẹ̀rẹ̀ sọ láti rẹ̀ ó ṣe wádìí ò béèrè lọ́dọ̀ ẹnìkankan wọn lọ́kàn bùn lé bó ti ṣe fẹ́ wàá tún sọ láti yẹn sùn wàá tún sọ láti yẹn sùn. wọ́n ní wọ́n ní táwọn lè dára sí ìjábọ̀ àwọn yẹn ní jáàbù ní ìsinyìí wọ́n ran gbogbo kìíní sí létí wọn kọ́tọ́ kọ́tọ́ kẹ sí torí hijab ìtumọ̀ rẹ̀ ní àbí jilbab ìtumọ̀ rẹ̀ tá a gbé wọ̀ láti sọ: wà pamọ́ oríṣi méjì lọ̀sọ̀ ọ̀ṣọ́ ara ara wa ọsọ ni Ọsọ ni tá a tún wa ewu ẹ̀wù ń ni so ọsọ yẹn ọlọ́run ní gbé àti tara àti èyí tó ṣe ń mú kó ọlọ́run ní kẹ́ gbé pa àwọn tóbìnrin bá wà wọ jìlbáàb ó ti bu ọ̀ṣọ́ méjèèjì mọ́lẹ̀ jìlbáàbù tiẹ̀ wá tó ni wọ́n dára sí la ó ní wọ́n tún rán yẹtuyẹtu sí létí wọ́n tún ju wọ́n de gbogbo àwọn lẹ̀kẹ̀ gbogbo kìnnìkan wọ́n tún ṣiṣẹ́ sí lóríṣiríṣi eléyìí ẹsẹ̀ hijabu kìí ṣe jìlbáàbù ó ń gángan fúnra ara rẹ̀ tó ń bùkátà hijabu àbí jìlbáàbù eléyìí ń bó ṣe jẹ́ wọ́n ní mọ́tíláṣí tó nílò máa mú wọ́n wá ti sálámà kó wọn tó dé wọ́n wá bá àwọn late comer tí wọ́n ń ṣe jàmá mi tó lè darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ni ó lè darapọ̀ mọ́ lókun àti òbá ti jẹ́ jàmá fìtínà jàmá fìtínà àwọn làwọn tó máa ń tájẹ́tì pé kí lè má mọ̀ parí sọ́lá tó bá ti parí káwọn wá ṣe jàmá mi nítorí pé wọn fẹ́ darapọ̀ mọ́ irú àwọn eléyìí wọn àníjẹ́ wọn rí sí àtúwọn ká ní eléyìí jẹ́ báwọn wọ́n ní sáwọn lè fi lọ́fíńdà sára lé obìnrin làwọn kọ́kàn jẹ́ pé àwọn kan bùkátà láti sáré ra nǹkan lóde bíi búrẹ́dì bíi kìnìkà táwọn sì sáré wọlé àti ah, bá ti máa tẹ́lẹ̀ fi bó òórùn lọ́fíńdà yẹn nígbà tẹ́ bá jáde kò sí wàhálà mẹ́ àmọ́ wọ́n ti jáde díẹ̀ òórùn rẹ̀ díẹ̀ tán gbọ́n lábẹ́ òfin ọlọ́run ti dáràn eléyìí jẹ́ bó ti jẹ́ wọ́n ní sáwọn lè máa kọ́ kí lọ́dọ̀ ìmáàmù mọ́tíláṣí àwọn báwọn ti ṣe ń kọ́ lọ́wọ́lọ́wọ́ káwọn tó béèrè nítorí pé ìmáàmù yẹn àmọ̀pọ̀kùnrin náà ni àmọ́bìnrin làwọn sílẹ̀ máa ń bá ké gbogbo èèyàn ti túká mẹ́sàlásì àwọn kan ìmáàmù kan làwọn ń kọ́ kí ó léwu torí ṣètọ́ nìkan náà wà mẹ́ kan ọmọ kí ó kan ṣètọ́ nìkan tó náà wà mẹ́ tòyọ́ padà wá di pé wàhálà ṣẹlẹ̀ ẹ̀hìn tí ọ̀sọ́ tí ọ̀yẹ yọ padà ṣẹlẹ̀ Hmm. so tí lè má mọ ọba ajẹ́ kó náà ní ọkọ̀ yín kí ẹjọ́ ọkọ̀ yín gbà tí gbogbo jẹ̀mọ́ wà mọ́sálásí èèyàn dò láyé àwọn obìnrin ọmọ wa pè fún yín alẹ́mtọ́rọ́ kẹ́yì alẹ́mtọ́rọ́ kẹ́yì láì gbóhùn sókè tí wàá ẹ̀rí ó lágbára wọn kan ọmọ wa fi ti kíláàsì kan kíláàsì kan àbí lè wọ́n á ní wọ́n ṣàyẹyẹ fún wọn pé wọ́n fẹ́ wọ́n fẹ́ gba promotion so promotion yẹn ń bùkátà ayẹyẹ tí ẹ tún sanwó wọ́n á bíìlì ní twenty thousand níbi tí gbogbo nǹkan dáa dé so tẹ́gbà tó wá lẹ̀ nílé sán wọ́n wà ní kẹ́ ẹ̀ mọ́ ọmọ gbogbo eléyìí rọ́ lásán ìranù èèyàn dàbí ẹ̀kọ́ tó máa lọ ọ̀nà àti kówó jọ náà kò ní ìtumọ̀ méjì so tí wọ́n ti jẹ́ báńkò nídìí káwọn fẹsẹ̀ sọ fún yín kékeré mọ́ ọmọ yín kò ẹ̀yin lẹ́kọ̀ọ́ kọ́ mọ́ ọmọ yín kò ilé ẹ̀kọ́ tí ọmọ nǹkan kan jọ ayẹyẹ àtàjọ yọ lọ kí ni ọmọ fẹ́ kọ́ mbẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ sáré subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka